red red press it now i block you when i finish no problem you allow báyẹn wá ń gbé mọ́tò fún wọn àwọn tó máa ń help yẹn I want to help you. bá ti ra mọ́tò tán lọ́wọ́ ẹ̀ ẹ máa gbọ́ ṣẹ́jọ́ ẹ̀ ni kò ń ṣe pé bóyá ó gbé fún wọn ó stìlì e o àwọn yẹn á Be gbé mọ́tò wọn á ti gbé sọdá sí ìlú wọn ẹ ti gbọ́ tán bá ti torí ngbà títí bí yẹn máa ń bàjẹ́ fún mi pé don't get close to him ìyẹn the other guy tó wà lọ́fíìsì tó wà gbà má yẹn ti wá ní ìṣòro mo ti sọ́rí débi pé ọ́fíìsì ẹ̀ ó wá jẹ gbèsè má yẹn ti jẹ gbèsè má tó náà sí yẹn wọ́n ti kó bá ó ti jẹ gbèsè oore ló ń ṣe fún wọn o ká má purọ́ ká má jalè òun ló ń ta mọ́tò ẹ̀bọ̀ gbogbo mọ́tò tó ń rà lọ́wọ́ yẹn wọn ò wá ní wá sanwó ó ti yé tó bá dẹ̀ ti sanwó òun náà báǹkì ló ń finance as a company it's affecting the bank also it's affecting his business. so wọ́n wá ní mọ́tò kan bóyá wọ́n ní wọ́n gbé lọ sí ẹ̀ bóyá wọ́n ṣe rà tán bóyá wọ́n náà gbé lọ òun ló ń ta mọ́tò mọ́tò tuntun ló ń ta ẹni tó wá ń ta àlòkù yìí o mọ́tò tuntun ló ń ta o wọ́n wá gbé mọ́tò ẹ̀ lára àwọn tó ta mọ́tò fún bóyá wọ́n gbé lọ ni o bóyá wọ́n jí gbé ni o ṣó ti yé ṣé ẹni tó ta mọ́tò tuntun ní mọ́tò tuntun gáràjẹ ṣé ó máa lọ tún lọ jí mọ́tò gbé lọ́dọ̀ àwọn kìnìún ẹni ẹni ẹ ṣàgbé mọ́tò lọ àbó sẹǹdì ẹ sílùú wọn. ìyẹn ni gbogbo wọn ṣe ń béèrè oríṣiríṣi lọ́mí àwọn tó ń ṣe bọ́ìsì kan tó ń ṣe kiri kan mẹ́yẹ ṣó ti yé èmi ò ní tó bá jẹ́ pé mi ń bá wọn ṣe bẹ́ẹ̀ mi ò ní sọ pé mo ń wówó mi ò tí ì rówó sanwó mọ́tò kan mi ì tí ì ṣe báyìí mi ì tí ì ṣe báyìí I hate evil with passion but iṣẹ́ owó mi tí Ọlọ́run bá mú fún mi business tí mo bá ṣiṣẹ́ i will spend it wisely ẹ máa rò pé mo gba ojú bẹ́ẹ̀ lọ torí ìbùkún ọlọ́run máa ń múyàn là kò ní fi làálàá sùn tẹ́mi gba twenty dollar tí ìwọ bá gba hundred dollar To jẹ́ owó èrò tó bá ná twenty dollar ẹ wọn ò ní To nǹkan fi ṣe tó bá ná hundred dollar ẹ wọn ò ní rí nǹkan tó fi ṣe tí n bá ná twenty dollar mi wọn á rí mo fi ṣe wọn á dẹ̀ mọ̀ pé yes eléyìí wọ́n máa dàbí hundred hundred million ni because the Lord bless it and he direct me to the right path. so bí màá yẹn ṣe ní problem nìyẹn ìkan lára àwọn yẹn wọ́n ní wọn wá sanwó so bank àwọn báǹkì yìí wọ́n wá sísì àwọn ìgbà tí wọ́n wá sanwó affect iléeṣẹ́ meanwhile it's a plan work directly from our colleagues torí bó ṣe ń ṣe fún wọn yẹn ó ní more customer So, o mọ̀ to tó nice ń gbà mí tó bá go to some mile to help your customer ń gbà you understand me it can bring many things for you but many of them also bring problem at the end when those people are evil ones bí màá yẹn ṣe ní problem mo ṣe wá sísì gbogbo mọ́tò nìyẹn nínú ilé iṣẹ́ ẹ̀ tó bá dẹ̀ ti sọ pé wọ́n jẹ gbèsè wọn ọ̀sán tó bá ti jẹ gbèsè ní Canada tó o bá san ó máa máa lé ni tó bá jẹ two thousand lẹ́ni tó o bá tètè san kó o ní kán gé bó bá ṣe tó kù yẹn náà ka interest sí you pay with interest they will not tell you not to pay anytime you want but the interest will be going higher wọ́n ti wá kó ẹrù nìyẹn láti ìgbà tó ti ní wọ́n wá kó ẹrù bóyá bíi four àbí uh, láti ọdún tó ti wá kó ẹrù yẹn mọ́tò yẹn ti wá di bóyá bíi five years ago ń sìn mọ́tò ti wá di mọ́tò old cars owó tó máa ń ta mọ́tò kan gbà yẹn kan náà máa tà because ó ti lose value so these people they are now problem wọ́n wá black ṣe mọ̀ pé wọ́n blacklist account wọn already you will not be able to you will not have access to the loan tó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí àwọn èèyàn dẹ̀ plan fún náà ni pé kí lóònù ẹ̀ àti gbogbo credit facilities tó ní kó lè break down ẹni tó wá gbà sọ́fíìsì yẹn tó bá rojú ẹ̀ fún mi èmi ò mọ sórí ẹ̀ o bàbá yẹn náà kẹ̀dẹ̀ rèé kò gbé mi lọ́wọ́ ti bẹ́ lómi lọ mi ì nítorí ẹ̀ disrespect ẹ̀ tí n bá tún ní dádì how are you kò gbé mi lọ́mọ ní dádì you promised two years ago you didn't do anything don't worry don't worry don't worry don't worry akànṣe akàn wave mi lọ ó ti yé mi màmá wò pé god máa yẹn tún sọ fún mi the last time tí mo rí ó you fail just for one like this mo Jesus Christ only you make everything all the answer just one mo Jesus. Jésù daddy what do you know under what I know mo kàn ṣe ìkórè mi mo wálé kò gbé ìgbé ayé ẹ ṣé ká lọ ṣe sáàmù ní school kó jẹ́ ẹyọ kan ni mo fẹ́ kó wà níta kẹ́mi má mọ̀ kí n lọ ṣe sáàmù ní skul àti mo gba kíní many things tí mo ti ṣe sùúrù ni mo fi gba many things tí mo ní ní Canada yìí ilé tí mo gbé sùúrù mo fi ń gbé bẹ́ẹ̀ tí n bá lọ sọ́dọ̀ tailor kí n tó débẹ̀ sùúrù mo fi ń bá wọn lò wọ́n kí fún mi báyìí tó yẹ pé wọ́n ní kó kí fún mi kò sí nǹkan tí máa ṣe they want to be turning everybody to my enemy tọ́ bá ti kí bẹ́ẹ̀ máa kọ́ màá ní ẹ má wọ̀ọ́rì ọmọ mi á máa bẹ̀rẹ̀ nígbà yẹn pé why did this move my money they call it tètè receive call àǹtí bá dẹ̀ ń sọ̀rọ̀ báyìí màá máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí n bá sọ pẹ̀lú me, Mama màá máa gbọ́ Facebook ẹ má tún lọ rán ru aṣọ yìí ẹni tó bá slim ló lè wọ rú ẹ o ẹ mọ ko style tẹ bá ti rí ẹ má lo rán ru aṣọ yìí ìyẹn Àbíkẹ́ ló máa sọ yẹn for you to know that they are telling them ta ló máa sọ fún àwọn tó ń jọ kóra ń yọpọ̀ ìmí ìkẹ̀dẹ̀rẹ̀ wàá gbọ́ lẹ́nu ẹ̀ sábọ̀dù kò ń ṣe àwọn ló level but àwọn tó ṣe àwọn tó súnmọ́ wọn tí mo fẹ́ jọ́ wọn sùn yẹn the only thing tó fẹ́ máa fi pay me back ni pé kó máa bà mí jẹ́ ṣe bí mo wọ́n expose secret wọn but èmi gbogbo ọjọ́ tó ti ń tẹ̀ tó ti ń tẹ̀lé mi tó fẹ́ pé wọ́n ti rí ìwà burúkú kan lọ́mì wọ́n máa ti sọ síta gbogbo ọ̀dà tí sọ́n sọ yẹn wọ́n kàn fi ń purọ́ ni kọ́kàn lè frustrate mi because ọlọ́run ló dá mi bó ṣe dá mi kì í ṣèyàn you may plan evil for me you may want to pull me down with your activities and evil but the Lord knows me ọlọ́run mọ̀ mí torí bẹ́ẹ̀ wọ́n ló ń ṣe pé ni o ilé ẹ̀ lè pé ilé mi ò ìpè ò lè dáhùn ilé mi just let us wait and see ojú ló pẹ́ sí gbogbo ohun tó ní kálukú bá ṣe ẹ̀sìn wọn ń bọ̀ ní ìta gbangba mi mo sọ pẹ̀lú ọwọ́ ọwọ́ Jésù ní àyà mi because I don't do evil for people and you see evil and you support it evil will surely come upon you ìwọ tó o bá rí evil tó ní kó o ṣe fún yàn tó rẹ̀ ṣe ifo máa wá sí ẹsẹ̀ relax a nídìí láti ṣépè fẹ́lòmíràn máa yẹn wá ti ń sọ̀rọ̀ tó bá jẹ́ pé mo ò ń ṣọmọ ọlọ́run bó ṣe sọ̀rọ̀ bàbá yẹn náà fún mi ìyẹn di ọ̀dà ohun mo dárúkọ ẹ̀ kó sọ pé rọ́ọ̀mù pa kẹ́lẹ̀ mọ́ pé tí n bá sọ̀rọ̀ máa dárúkọ tí bàbá ṣe ń sìn mo sọ. So àwọn tó kọ̀ sí ẹ̀ bàbá yẹn naturally òun àtọmọ yẹn they are godly they are nice. but orí ẹni tó bá nice nígbà mi in tẹ́mi wá fi borí àwọn ọ̀tá ni pé you cannot tell me story about people in tí wọ́n bá ṣe kó wá ní o fẹ́ kọ́ mi sí wọn kí wá sọ pé mo fẹ́ gba mí nígbà torí ẹ̀ wọ́n máa ń sẹ́pọ̀ position lèmi ẹni tó bá kọjú sí pé ká bá jà èmi ò ní bàjá torí pé àwọn èèyàn ti fúnyàn ní information wrong wọn nípa èmi táwọn tí ò lọ́pọlọ dẹ̀ ń gbé information yẹn láì béèrè lọ́wọ́ ọlọ́run àti lọ́wọ́ ara wọn pé ṣé òótọ́ ni obìnrin ṣe bẹ́ẹ̀ àbírọ́ bọ́n torí pé àwọn náà jẹ́ tatabanijẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n gbé ìwà burúkú sọ wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe wọ́n sọ̀rọ̀ fún bàbá náà pé kó má gbèmí lọ kó dẹ̀ gbèmí lọ́mí ètò torí ẹ̀bínú wọ́n tún sọ̀rọ̀ mi pàtó wáyá wọ́n wá sọ̀rọ̀ bàbá yẹn fún mi wọ́n ní kí n má bá ṣe o òun àtọmọ ẹ̀ torí pé mo wá ra mọ́tò lọ́wọ́ wín mí ìwà gbogbo mọ́tò tí n rà lọ́wọ́ wín iye tí mo rà á sọ fún àwọn bí àwọn àyìndé àti gbogbo àwọn tó ń bá bẹ̀ pé kó máa ra mọ́tò tó máa ṣe pé kọ́sítọ́mà ni One more mọ̀ from the beginning o they will tell them how much tomorrow. mo rà them dẹ̀ máa sọ iye tí mo jẹ́ two hundred One short. sọ tó five hundred wọ́n á sọ torí ẹ̀ tó two hundred wọ́n á make sure pé ẹlòmíì náà béèrè two hundred dollar lọ́wọ́ me? just for me not to get anything ẹ máa gbọ́ o bọ̀bọ́ yẹn wá máa ń sọ fún mi pé kí n má ta sí àwọn tibí yẹn mọ́ o pé torí pé eh, nǹkan bábà ló ṣe wọ́n ẹ pé mi ò rí wọn pé wọ́n ń lọlẹ̀ ni á níṣẹ́ mi ò rí wọn á lóun kàn dé bíbá yẹn sí ọdún kan lòun ṣe dé tó wá gba ọ́fíìsì lọ́wọ́ wọn bóun dẹ̀ bẹ̀rẹ̀ sí ń lọ sókè mo ní god ọjọ́ kan mo wá lọ sọ́fíìsì òun gan ni mo fẹ́ lọ rí ó máa pè mí ni when are you coming tó yẹ tó bá ti ń pè mí pé bọ́lá when are you coming mi ń dá lóhùn ní ma ní àwọn come tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí mi ò tí mọ̀ máa sọ pé i'm coming so so so and so time nígbà tí máa ti ní mò ń bọ̀ yẹn á sọ fáwọn tó máa sọ fún ipe mò ń bọ̀ so so so and so time tẹ́mi náà bá ti ń dé báyìí tí máa ti sọ fún wa ni when you are coming tell me that you are coming call me èmi náà dẹ̀ pé bó mo ti ń bọ̀ òun náà á pe àwọn èèyàn pé bó ti ń bọ̀ abẹ́ mi pa many minutes màá tún so fún pé màá bẹ̀ lọ́ọ́ ta ẹsẹ̀ tó bá gbé mi how many minutes are we getting there a ní five minutes I náà sọ fún wọn pé five minutes there that time I don't know I give her I mean give him all the information and detail about me and then he giving the enemy also Ojo kan mo wá kàn ní mo ti wá notice pé tí n bá ti débẹ̀ yẹn màá bá àwọn ọmọ nàìjíríà èyí tí má dẹ̀ bá ń bẹ̀ mí ìmájọ́mọ ewé ìgbà mí ò máa jọ́mọ ọmọ ayé ẹ máa gbọ́ o gbogbo àwọn tó pera wọn ní ọmọ ewé àti ọmọ ayé yìí náà àyìndé wàsíù ló ń ṣàkóso wọn àtàwọn olórin yẹn ó kàn pé wọn sí ní àwọn wọn ṣe lọ báyìí náà lọ báyìí náà lọ báyìí náà báyìí náà ṣe gbé wọn sókè báyìí pé two of you represent us in diaspora ní ìwọ̀n tó ń represent wọn fún bóyá for government or anything ló ṣe gbé wọn sókè báyìí ó yá represent us in diaspora àwọn court court ni wọn. so tí bá ti wá rí i pé wọ́n bá mo ti wá notice pé each time tí bá ti fún ní gbogbo data yẹn kí n tó débẹ̀ báyìí náà gbà tí bá débẹ̀ báyìí náà ni wọ́n máa débẹ̀ so kò ń a pé wọ́n mọ mọ́tò tó gbé mi wá wọ́n mọ gbogbo nǹkan tí mo ṣe aṣọ tí mo wọ̀ systematically wọ́n ṣe ṣe bí wọ́n máa dẹ̀ ṣe systematically wọ́n lè take picture mi ìmí ilé ìta sí mi kó fi kí mi pé nàìjíríà nìyẹn ẹ̀ mọ̀ wá ẹ̀yìn bọ́tọ̀ bọ́lá nìyẹn mo ti mọ̀ wọ́n pé nígbà tí mo wá ti notice kìíní yẹn mo ní òkè tí bá ti wá fẹ́ lọ sọ́dọ̀ bàbá mi ní pé pé mo ń bọ̀ má kàn kó síta ẹ̀sìn mo ṣàmọ̀ pé èèyàn máa wà ní mọ́tò tí má dẹ̀ ti débẹ̀ tí má rí pé kò sí anybody lọ́fíìsì má jókòó sínú mọ́tò mo lè ní kíta sí ìyẹn dúró má wá pè é where are you ó lè ní I'm in the office ó lè ní kinní kan when are you coming Money I want to come How lè ní how many minutes ṣó ti yé mo lè dá ten minutes fún èmi dẹ̀ wà mẹ́yìn but ní ọjọ́ kan ní faithful day I go to that office the issue he was not there I met the other guy and guy yẹn kedere kò sọ burúkú báyìí pa ẹ̀rí bàbá yẹn o bàbá yẹn kàn máa sọ pé any car you want yẹ the mileage used to be high nǹkan tí bàbá yẹn sọ rí nìyẹn pé this mileage. you are you sure this mileage they can buy in Nigeria I get I have a good, good mileage. Mileage low. bàbá yẹn bóyá máa ń sọ ìbò good mileage low. money dey buy my high mileage because high low mileage will be expensive Nigeria will price it lower for you that will let you bàbá yẹn sọ fún mi and if you want high mileage èmi mo encourage pé Baba. you to bring back high mileage high mileage ní Nigeria rà pọ̀ kó lọ mú one twenty kan wá kan wá calculate owó sí Nigeria ò ní rà n tí Baba yẹn sọ rí nìyẹn don't worry don't worry I bring bring down price for bàbá yẹn wá ń fún mi tí màá yẹn bá ta mọ́tò fún mi ní two five bàbá yẹn lè ta fún mi ní two three three two three fifty a tún yọ one fifty kúrò mbẹ you are a woman woman suppose a lot of women sit down at home they feed them but you so go to work you understand me the man has a good heart but he's staying with evil people má yẹn kò sọ jù bẹ́ẹ̀ lọ fún mi bọ́ ṣẹ́rí kejì yẹn tó wá sublet ní ọ́fíìsì wọn á ti dá mi lójú pé bí ìgbé kan fọdọ̀ kí wọ́n wọlé pátápátá kí ọ́fíìsì yẹn kó di títí ẹ̀ ó ti máa máa sọ òun ló wá ní gbogbo a máa sọ fáwọn nàìjíríà tó wá don't buy from them òun bó ṣe ń kó mọ́tò wọlé báyìí ní gbogbo ọmọ nàìjíríà máa bò ló máa rà because ó ń fẹnu bà wọ́n jẹ́ ó ń fẹnu bà ẹni tó wà lọ́fíìsì ẹ̀ jẹ́ ó bàjẹ́ náà fún mi mo wá dọ́fíìsì ẹ̀ níjọ́ yẹn mi ò wá rí anybody ju ọmọ bàbá yẹn lọ ó wá ní bọ́ọ̀là mo ní yes why you don't buy from me you always buy from Owi normally nísìnyí èmi ń sìn bàbá yẹn máa ń ta ẹ eh, low mileage ohun ìmáa ta high mileage ètò high yẹn làwa máa rà mo your price is a little bit high only because it's a low mileage Money ní Nigeria dey buy high mileage this price cannot get into the market in Nigeria if they are selling it two thousand two million in Nigeria and you are selling it four thousand or three five year, you pay key we pay the cheap to get to Nigeria two thousand two million five nobody will buy Only ní but àìmàlè money. if you get àìmàlè bring only you can get them on tower or fava money. bring those one move more than anything A minimum mo já sí toró máa ń jókòó báyìí ohun yà máa ta i want to go and commit suicide But you sọ fún mi níjọ́ yẹn ni mo ṣe ṣáàtì ó ìwà lórí ó ìwà lórí wọ́ọ̀ mi ó ní àì ó wá sọ fúnra ẹ pé òun fì commit suicide Only i am just tired now mo suicide a ti ń sọ̀rọ̀ lọ to n tó wá rìkọ́dẹ̀ ní ọjọ́ ìmúdẹ̀ Only you recording me money, yes Or just mo ti rìkọ́dẹ̀ yẹn ọjọ́ yẹn náà mo ti ti ọ̀tá mi mi problem o but wọ́n rò money mo ní problem ire ní tèmi me. mi gba àwọn èèyàn lánàá ìtẹ́wá ṣe fún mi lẹ́yìn tí mo ṣe yẹn kò mátà ọlọ́run máa sọ mí lẹ́sùn morning I will record you. I want to tell you, money don't commit suicide. Money, why do you want to commit suicide? Me, ò sọ fún pé wọ́n ń bàjẹ́ And getting me. Only this is what happened. Money, tell me your story. Tell me your story. Only we are selling new car. I work with my father. And then we give cars to people and some people also in the village in Pakistan, they used to ask my father for money, money, money, money, money. Everybody asking for assistance. My father grant assistance. Everybody assistance, he grant assistance. But nobody assists us. Now we are in problem. Money, eh? Only a lot of people will give money now. They are rich. The brothers, this and that. And also some people here, money, what happened to your business? Money, don't worry. ó ní mo ní where is your car ó ní we send new car because where are those cars ó ní the police seized the Canadian discredit and kiriko they seized they have the car there mo ní they have the car there yes how much they say you pay why can't you why can't you tell them to pay the money now he said only the money now is getting higher ṣe mọ̀ pé ń gba ìwó tán ni kò sọ ó kéré but ń gba ìwọ̀n tiẹ̀ ṣó ti yé wọ́n wá sísì mọ́tò wọn instead kí wọ́n dẹ̀ ti sáré san pé kí wọ́n sáré plan bó je máa máa san mi ò mọ nǹkan tí wọ́n ṣàṣe dúró owó yẹn wá ń pọ̀ sí ó wá ń pọ̀ sí àwọn èèyàn ti wá ń rẹ́ǹtì ṣọ́ọ̀bù lọ́wọ́ wọn gbàtán ti wá kó mọ́tò àwọn tó wá ń ta àlòkù mọ́tò wọ́n ti wá ń ta rẹ́ǹtì mọ́tò lọ́wọ́ wọn ṣé wọn kó tó bá dẹ̀ ti rẹ́ǹtì mọ́tò lọ́wọ́ èèyàn bẹ́yẹn tán ti wá ń rẹ́ǹtì gáràjẹ̀ wọn ò ní fẹ́ tó rẹ́ǹtì gan kò ní fẹ́ kúrò ń bẹ̀ mọ́ tó ti ń dùn mọ́ bí wọ́n ṣe di ẹni tó ń ta àwọn mọ́tò use yẹn nìyẹn ó wá ní owó yẹn ti wá pọ̀ sí tán calculate fáwọn páwọn ò rí owó yẹn san kódà ẹ̀ tiẹ̀ plan ẹ̀ fún wọn pé credit nǹkan wọn wá fún wọn ní credit facilities wọn wọ́n ti bà credit wọn jẹ́ ẹ ẹ gbé lọ sọ́dọ̀ lọ́ọ̀yà àwọn ṣáà sọ kí ló ṣẹlẹ̀ gangan ó ní some people bought car we they came to buy car from their company so àwọn yẹn ni wọn ò sanwó àwọn kò dẹ̀ ń gbé fún wọn some of them are not qualified they are also helping them they now cause problem for them in tó ń ṣe nìyẹn o lára àwọn tí wọ́n ta mọ́tò fún bó ṣe kúrò níbí nìyẹn tó send mọ́tò sí ìlú wọn tó lọ nìyẹn you get me òun fúnra rẹ̀ wá fẹnu ẹ̀ sọ pé the people we give the car we helping them ne after giving them the car some of them one some of them they send the car out of the country ẹ gbọ́ o ìyẹn làwọn ẹlòmíín ṣe ń béèrè lọ́wọ́ mi o ipe àwọn tó máa ń ṣe káà kan gba owó mọ́tò kan ń gbé ránṣẹ́ sílùú wọn yẹn ń kọ́ mo lé mi mi mọ̀ mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe wà yìí bí ṣe wà yìí ó níbi tí mo mọ̀ ní Canada ibi tí mo mọ̀ mo dá mọ̀ ni àbí kí n gúgú ẹ̀ I don't go to anybody's house I don't go to anybody's place work alone is a winner because in Canada no need too much people láti ṣoríire when you go to your work to bá lọ sí tó bá ti gbàwé tó kó lọ bí iṣẹ́ kò dé ò nídìí wọ́n ṣe máa ń kóra wọn kiri tó máa ríra wọn jẹ́ nàìjíríà you don't need too much that's nǹkan tó jẹ́ kí Canada àtàwọn ìlú òyìnbó tó fi dànù tó o ti associate mọ́ many people tí o bá jẹ́ pé bóyá mo ti ní problem pẹ̀lú àwọn èèyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ní ní problem ẹ kódà ẹ lè má rí mi lórí Facebook ẹ lè má notice mi. bọ̀ torí tó bá máa jẹ ìkó ní ṣòkòtò àbí ní Lagos tó bá wà ní Sokoto ara máa re ni títí ó máa fi dé láti jẹ Èkó yẹn ìyẹn ni àwọn èèyàn tó rò pé wọ́n ń ṣe kàtọ́ àwọn ẹ̀kọ́ wọn fẹ́ ṣẹ̀sìn ni. tí wọ́n ń ṣèkà fúnra wọn tó rò pé wọ́n ń ṣe fún Auto Bola tí ọmọ ẹ̀kọ́ ẹ̀sìn ló máa bá dé fún wọn àti àwọn ọmọ wọn nísìnyí ojú ò tì wọ́n tó bá di lọ́la wọ́n máa mọ̀ kójú máa tì wọ́n tójú ò bá tì wọ́n máwo ni wọ́n ṣe máa sọ pé kán máa delete àwọn ṣáàtì kan ìtàn pé sórí YouTube wọ́n máa ń sọ pé kán delete ẹni tó bá gbé tó máa ṣe tán máa ní kémi delete ẹni tí ò bá tì wọ́n lójú kí ni wọ́n ní kán delete ẹ fún. ibi tó dá mi lójú débi pé mi ò fẹ́ delete ẹ tẹ́ bá béèrè lọ́wọ́ mi reason tí mo fi ṣe I will tell them reason this is why I didn't delete and this is why I do this for people to know ṣé mi tí mo ń ṣe tí mo ń sọ̀rọ̀ báyìí ṣé mi ni mo right àbáwọn tó ń ṣe net." tí wọ́n lọ káàkiri ni wọ́n wrong àni wọ́n ni wọ́n right mi nígbà tó wá sọ̀rọ̀ yẹn fún mi mo wá béèrè question lọ́wọ́ ẹ̀ mo ní you sure you are not collecting car and send it to Af uh, to your country ó ní no ó ní how can I send car to my country ó ní no ó ní the only thing the people buy they send this and that this and that mo ní are you sure Money, are you sure ó ní yes i'm sure you don't steal car ó ní àwùsùbíláì ó bá sọ̀rọ̀ ní arabic pé god forbid mo ní say you don't steal car ó ní yes you don't steal car ó ní yes mo wá sọ̀rọ̀ fún pé then if you are not stealing car be careful about the person in your office. ó ní náà àgbà táwọn tó ń ta old cars kò tún tà ṣé mo pé látọjọ́ tí mo ti sọ tí mo ti bá ṣe ṣáàtì yẹn ló ti ń tà àti ọjọ́ yẹn làwọn èèyàn ti ń bara mọ́tò tó lóun fẹ́ kọ́ mi suicide ṣáàtì yẹn ìwà lórí ṣáàtì ó ìwà lórí wọ́ọ̀ mi mo ní you don't still car ó ní i don't still car mo ní then èmi sọ fún mo ní then be careful about this because me personally i don't want trouble They say you maybe the sum of your car is a stolen cars. Why would say that? Money your brother, your friend. Money only money yeah. Mo mọ̀ kó máa sọ fún ko wá bi mí. Bóyá kò sọ bẹ́ẹ̀ fún mi. Only only money yes. He told me even not to buy from you. Only but every time they come here, they want to pay for his car. I help him to sell his car. I don't, I never, I never tell anybody not to buy from him. ó tún sọ bó ṣe máa bàjẹ́ fún un bọ̀ wọ́n ti ń pìkì sí i bó ṣe mọ̀ pé gbà tó mi ò sọ pé bàbá yẹn ń kọ́ ó fẹ́ gbé mi lọ bìkan àwọn nàìjíríà ti lọ bà mí jẹ́ mẹ́rin mi ò sọ bẹ́ẹ̀ o ó wá di pé kí n dé ọ́fíìsì yẹn kí ohun ìmọ̀ download ilé mi fún mi kí àwọn náà máa sọ pé àwọn ará ilé mi ló ń ṣe mí ará ilé mi wò ni bóyá màmá mi àbọ́mọ mi Wàsíù Àyìndé ló ń ṣe mí kì í ṣe ará ilé mi àtàwọn olórin torí àwọn yẹn mọ̀mísí mi wọn ò tó bẹ́ẹ̀ láti ṣe mí mọ́mú mi gan ó kéré sí nọ́mbà yẹn tí wọn ò bá dì í mú kí wọ́n máa lò ó ó kéré ni mo sọ toródò tó a bá tó gbé èèyàn gbẹ́ kó lè gbé èèyàn lọ tó mọ ọmọ ibi tó jìn a máa sọ pé màá máa sunkún a ní cry láti lọ gbé mi wá ní kí n fọjú mi màá ní gbé yẹn wọ́n fẹ́ máa frustrate mi ohun yẹn tó o bá kúrò bẹ́ẹ̀ gbogbo ẹjọ́ ẹ̀ náà máa jókòó náà máa tébù ìyẹn ohun particularly yẹn bàbá yẹn ní ti tiẹ̀ ní tiẹ̀ ìgbà tẹ́mi wá bàbá tí bá ti fi rí bàbá máa ní tẹ́lí come and take me home òun bàbá ló tiẹ̀ máa lóun fẹ́ drop mi sílé á tún save mi bí ojú thirty dollar or forty dollar torí àwọn ni jáde lọ àwọn ibì kan wà tó yẹ pé bọ́ọ̀sì ò dé tó bá máa rí bọ́ọ̀sì tó dé you understand me you have to go with cars but that èèyàn máa sọ pé go out she doesn't go out bó ní pín kí n máa lọ tí mi ò bá níbi tí mo fẹ́ lọ tí mi bá níbi tí mo lọ ṣẹ́ mi ò lè London kí n máa ka bíbélì àbí kí n máa jẹun àbí kí pray Abi kí n máa kí n sùn àbí kí mi but they want you to go out because they are looking for way where you are going to fall into trouble they are way looking for way to rope you wọn kuro kúrò lé o nínú yàrá wọn ẹlòmíì nínú wọn orí fóònù yẹn máa jókòó sí wọn máa bèrè tó ẹ̀nà yẹn máa bèrè ẹjọ́ bí email wa ojoojúmọ́ ni wọ́n ń bèrè gbogbo email mi ni wọ́n ní lọ́wọ́ gbogbo nǹkan tó dẹ̀ ti rí ní email yẹn kí ni wọ́n rí email gbogbo bó ṣe máa ń bèrè email ẹlòmíì á sọ pé email tá a fún yín là tẹ́ fún wa yẹn kò lọ mi they want to know baby mi mo tún ti open email mi bóyá mo ń ṣe nǹkan kan àwọn tó dẹ̀ ń bèrè mi tó ń wọ́n fẹ́ gbogbo nǹkan pa mi they are criminal their evil wọn tó bá fẹ́ ka tó bá tún fẹ́ ka àwọn ogun tún lè sọ pé terrorist ni wọ́n níbi tí wọ́n dangerous dé. níbi tí wọ́n dangerous dé láyé but they were monitoring you wọn ò monitor mi tó pé wọ́n fẹ́ jẹ́ kí n dá o wọ́n ń wá fault mi ni o wọ́n ṣà ń wo pé gbogbo ògo afẹ́tuká gbogbo ẹni dúró lórí ọ̀rọ̀ mi tọ́lọ̀ máa tó ògo mi ká gbogbo ohun tó kọjọ láyé àtọ́mọ àti gbogbo ohun tó bá ní tí màmá mi bá wà nínú wọn ọlọ́run jọ má tú èmi ká má sí tí bàbá adébùkọ́lá bá wà ń bẹ àti ẹbí adébùkọ́lá bàbá rẹ̀ bá wà nínú ẹ̀ má tú adébùkọ́lá ká èmi àti adébùkọ́lá pados but àwọn èèyàn tí a bí nínú obìnrin tó láwọn máa tú ògo mi ká tó ń wọ̀ mí tó láwọn máa tú ògo mi ká tó láwọn máa bà ṣe mi jẹ́ gbogbo tó bá ti ṣe láyé tó dára tó bàjẹ́ lójú ẹ̀mẹ́ wọn bàbá tú very wicked soul very wicked soul ṣé on, wá of me? mi ṣé àwọn olórin tí a lọ sí party wọn mi ò tí a mọ̀ tó yẹ pé irú k1 di ọtí mi mo ti mọ̀ yẹn tí a ti mọ̀ attitude ẹ̀ ó ti pẹ́ you know some people you know them they don't know that you know them may you so rest in perfect peace ìrètí adékọlá ìrètí slept with k1 He has a picture, yes. Because he loves to sleep with stars, you know. Ireti Adekola, Bimpe. That's Bimpe Adekola Ireti. A lot of àwọn èèyàn ló ti bá ọjọ́ ikú wọn pàdé nítorí up wọ́n pàdé àwọn wrong person like láyé. He has his picture like that. ní ọjọ́ kan tí òun àti kéwọ̀n náà ó bẹ́ẹ̀dẹ̀ ó ya píchọ̀ òun jọ dúró àbí mo purọ́ píchọ̀ yẹn ẹ̀pẹ́ ni ẹnìkan ti gbà lọ́wọ́ mi gbà tí ìrètí kú tó yẹ pé ah the death of ìrètí shock me e get me sick ẹ mọ̀ pé gbà yẹn maturity mi ò tí tún you know me ní ah get me sick for months I was crying around when I go to market àwọn èèyàn mọ̀ pé nǹkan kan ṣe ọ̀tá God forbid me ò ní jọ ìrètí Adékọ́lá the day tí wọ́n lọ sin ní àbárì yẹn mọ̀gbà tí wọ́n fẹ́ gbé sí kòtò ńgbà yẹn tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe mí mọ̀ bí but ògògó bọ̀dá táìwò yẹn wọ́n wọnú ibẹ̀ yẹn àti máa nǹkan báyìí tó bọ́mọ Ghana tó ṣerun wàwíwà àwọn náà fẹ́ ṣe kinní kan àwọn èèyàn ń ṣe ìkà gan Nàìjíríà o gbogbo tó ń ṣe fún mi yìí táwọn èèyàn kan bá rò pé wọ́n kàn fẹ́ jẹ́ kí n di ọmọ Ọlọ́run wọ́n kàn ń ṣe ìkà ní wọn ò fẹ́ kí n dìde wọn ò fẹ́ kí n jẹ́yàn torí tí èèyàn bá ti mọ̀ wọ́n rí nítorí pé systematically wọn ò ní fẹ́ kó jẹ́yàn tó bá jẹ́yàn ó lè máa tàpá sí àwọn iṣẹ́ òkùnkùn táwọn bá ṣe ṣùgbọ́n mo sọ fáwọn èèyàn pé èmi yàtọ̀ bàbá yàtọ̀ lórúkọ tèmi ń jẹ́ gbogbo àwọn pásọ̀ tó wà ní ìta yẹn kò sí tó lè fọwọ́ sọ̀yà ìpò òun lòún wàásù Jésù fèmí nínú gbogbo àwọn pásọ̀ tó sì wà níta tí mo dárúkọ àti àwọn tí mo mọ̀ ní wàá sọ mo bá Jésù pàdé ní ọ̀nà Damasco ẹ mọ personal encounter téèyàn bá gba Jésù tó bá jẹ́ pé òun fi Jésù lèmi lọ́wọ́ wọ́n á ti gbà á sọ̀rọ̀ tipẹ́ àwọn pásọ̀ wà nínú géèmù tí a sọ yìí Nigeria is wicked. Nigeria is wicked. Internet <sighs> ń sọ yìí, ó ti for long time làwọn èèyàn tó ń ṣèkà ẹni wọ́n ti máa ń ṣe fáwọn èèyàn. Àwọn èèyàn tó ń forúkọ tó ń fẹnu ba orúkọ wọn jẹ́ títí di èlé tí wọn ò jẹ́yàn mọ́ tẹ́pẹ́ wọ́n ṣàwà struggle struggle struggle láti dìde àwọn èèyàn tó ṣe yìí ni wọ́n ti ń ṣe ti pẹ́. ẹni tó máa ń lu ẹnu ẹ̀ bí idà mímú láti fi bẹ́ẹ̀ ògo sọ̀nà tó wà lórí ọ̀rọ̀ ògo mi idà ni wọn ló máa ń pa wọn gbogbo idà kó máa ṣekú pa wọn ọlọ́run jẹ́ kí idà wọn kó bẹ́ wọn lọ́rùn idà sọ́ọ̀lù ló ṣekú pa sọ́ọ̀lù lẹ́ríkà pọ̀ṣọ tayéka gbogbo ẹni tó gbé idà mímú dání tọ́lọ́run ti máa fi bí àwọn èègo èèyàn sọnù tó wà lórí ọ̀rọ̀ ògo tèmi àti tọmọ mi ṣẹ́ra ẹ̀dá bẹ́ẹ̀ idà ẹ̀kọ́ pa ọlọ́run tó miscalculate ọlọ́run tó fi ń pààyàn ọlọ́run tó ṣekú pa rẹ̀ ọlọ́run fi pa rẹ̀ bàbá mi àti ọlọ́run mi ló ṣe mistake ọlọ́run jẹ́ kí idà ẹ̀dá bẹ́ẹ̀ kó pa olúwa fi idà ẹ̀dá bẹ́ẹ̀ pa ẹ̀dá bẹ́ẹ̀ sọ̀rọ̀ olúwa bá nǹkan tí ẹ̀dá bẹ́ẹ̀ níjà gbogbo ẹnikẹ́ni tó kógun jọ ti ayé mi ẹni tó kó ìjà sí mi tọ́lọ́run ò ní jẹ́ ń gbádùn máríkò paul sọ̀tàyé ọ̀run náà ikú gbígbóná sí àárín àwọn ọmọ tó bá bí yẹ́ẹ̀rì kà paul sọ̀tà tí màmá mi bá kógun jà mí má ràn ikú gbígbóná sí mi ọlọ́run má ràn ikú òjijì sí mi mi ò ní bá wọn kú ikọ́ wọ̀wọ́ mi ò sì ní kú lọ́mọdé ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kù níta bí nínú obìnrin Mami bí ọmọ púpọ̀. I'm not the first born and I'm not the last born. Èmi o dẹ̀ ní kú ikú kan, Bíbélì ló sọ fún mi. Ológun tí a folashade. fún Bọ́lá Fọláṣadé, ó lẹ́ni bá lòun àtúngbé ogun náà dìde. Yóò fi àkọ́bí rẹ̀ bẹ̀rẹ̀. Yóò sì fi àbíkẹ́yìn rẹ̀ parí rẹ̀. Nẹ́kà pọ̀ sọ̀tayé bá. Tí bàbá Bùkọ́lá bá wà láyé tí ò tí ì kú tó bá lọ́ọ́ máa gbógun tì mí o má fi adébùkọ́lá má jẹ́ kádébùkọ́lá sọnù nínú ọmọ tó bá bí o ṣùgbọ́n ẹni tó bá bí ọmọ títí ẹ̀ tó lóun ò fẹ́ kẹ́mi bọ́lá fọláṣadé sinmi tó lóun ti máa ń ṣe fún àwọn èèyàn láti ṣèkà fún àwọn èèyàn láti máa wáyé àwọn èèyàn jẹ́ bàbá gbogbo ìbàjẹ́ àti ìwà ibi tí wọ́n rò sí mi tó fẹ́ fún mi bàbá jẹ́ káwọn tó ṣe é kún forí ara wọn gbé bẹ́ẹ̀ ni ó yẹ kú sípò kányín ibi ò ní wá sọ́dọ̀ tèmi kò ní wá sọ́dọ̀ adébùkọ́lá ìpín ẹlẹ́ṣẹ̀ ò wá sórí olódodo mi torí òdodo kristi sọ mí di olódodo I will not die but live to the glory of God. Mi máa jẹ́ orí mi oni ní jẹ́rù, màá máa yẹ orílẹ̀-èdè mi oni choro. tọrọ. Màá jẹ́ mi oni ní I'll be the head not the tail. Gbogbo ẹni fẹnu di ẹrù ogun tì mí. Ó yẹ ẹnu ẹ kó kan dànù. Àwọn kan tún wà ẹlẹ́mìí òkùnkùn olóògùn ni wọ́n. Àwọn aláwo, wọ́n máa ń fi ogun náà bá wọn ẹni ọ̀hún máa ń fẹnu I don't want to talk much. I kan come out to ẹ̀tàn kan tàn ẹ́ edge. tó ń bá fún ẹ ní ṣíṣì wọn á fi gba billions lọ́wọ́ ẹ̀. ẹni ń fẹnu olúwa bá mi pálẹ́kún lórí ọmọ ẹnu fẹnu jà mí lógun olúwa bá mi pálẹ́kún lórí ọmọ <laughs> ó yá fagbó yìí lẹ̀ mo fẹ́ ní kí n bọ tẹ́lẹ̀ ní kí n ba lè ráyè ṣe kórè mi ẹni fẹnu jà mí lógun olúwa pálẹ́kún lórí ọmọ olúwa fọmọ pálẹ́kún. Hmm. gbogbo ẹni fẹnu jà mí lógun ṣé wá rí gbogbo ibi tí mo ti ń ra mọ́tò pátápátá ibẹ̀ náà ti bà mí jẹ́ pọ́. mi ò jẹ́ bọ́dà mi níjọ́ kan wọ́n ní tó bá ti ra nǹkan lọ́wọ́ o sáré gbowó ẹ̀ o tí mi ò dẹ̀ ní mind láti jẹ anybody lówó àbí láti lu anybody ní jìbìtì. gbogbo ẹni fẹnujà mí lógun gbogbo ẹni tó fẹnujà Adébùkọ́lá lógun gbogbo ẹni fẹnujà mí lógun ẹ o yẹ́rì bọ́bọ́ so tàyà tọ́lọ́wọ́ òní lọ́nùkú wàdà Olúwa pálẹ́kún lórí ọmọ Olúwa pálẹ́kún lórí ọmọ Olúwa pálẹ́kún lórí ọmọ Olúwa pálẹ́kún lórí ọmọ má mi gan tí ò bá fẹ́ sunkún lórí ọmọ kò ní bá wọn fẹnu jàmí lógun mọ́. ohun tí mi ò ṣe gbogbo ẹni rò mọ́ mi tó fẹnu jàmí lógun tó fẹnu jàmí lógun Ọlọ́run pálẹ́kún lórí ọmọ Olúwa pálẹ́kú lórí ọmọ Olúwa pálẹ́kú lórí ọmọ Olúwa pálẹ́kú lórí ọmọ Olúwa pálẹ́kú lórí ọmọ. mo kàn sọ ni èmi àti màmá mi ṣe màmá mi tí n bá ń gbàdúrà ẹ̀yin tí ò bá yé dandan kó yé yín torí nǹkan tí ẹ̀mí ò lè yé òpin. she cannot do that but at the same time ó lè wọ́n lè tán bá tẹ̀sí wọn tán ní kó máa ṣe bẹ́ẹ̀ orí mo ṣe ń tí wọ́n bá tẹ̀sí wọn tán bá ní kó máa ṣe burúkú fún mi gan àwọn kan máa sọ fún ẹ pé gbogbo nǹkan tó ní wọ́n fẹ́ kó bàjẹ́ gbogbo ẹni tó ní gbogbo oore tí Ọlọ́run ṣe fún mi láyé tó fẹ́ kó bàjẹ́ gbogbo ohun tẹ́ ẹ bá ṣe fún Ọlọ́run bá mi ba gbogbo ẹ̀ jẹ́ pátápátá bá mi ṣá gbogbo ògùn ẹ̀ lọ́gbẹ́ bá mi ṣá gbogbo oore ẹ̀ lọ́gbẹ́ bá mi ba gbogbo oore ẹ̀ jẹ́ bá mi ba gbogbo nǹkan ẹ̀ jẹ́ bá mi tún gbogbo nǹkan ẹ̀ ká gbogbo ìkà tó wà lórí ọ̀rọ̀ mi tó ń fẹnu jà olúwa bà gbogbo nǹkan ẹ̀ olúwa fún ọmọ dàlámù ọlọ́run bà àwọn ọmọ ẹ̀ ọlọ́run ṣẹ́ ọmọ ẹ̀ lọ́gbẹ́ olúwa fún ọmọ kọ́lẹ́kún ọlọ́run pa wọ́n lẹ́kún bọ́bọ́ sọ̀tà yàbá. people are mean they are wicked ẹni fẹnu jà mí lógun àwọn èèyàn pe lọ́ọ̀yà mi wọ́n lè mi máa ń tẹ̀lé àwọn ọmọ boys tó ń ná kí mo lè mí bọ́lá àwọn ọmọ bọ́ìsì tó ń ná ke tó náwó fún Wàsíù Àyìndé àti Màláìka àti Súlẹ̀ mélòó ló ti wẹ̀ wọ́n náà àwọn tó ń jalè gbogbo wọn yẹn àbá àwọn tó wà ní Dubai tó máa ń fi kéra nǹkan ránṣẹ́ sí wọn èwo ló ti wẹ̀ wọ́n nù wọn tó máa fi nǹkan kò ṣe orí burúkú kan tó máa fi camouflage ọlọ́pàá mélòó ló ti mú wọn látọjọ́ tán ti ń gbé àwọn èèyàn lọ síbi àjálẹ̀ wọn tó máa máa dán lódùn ọlọ́pàá mélòó ló ti máa wọ̀nyàn àwọn èèyàn sọ bóyá irú àbò òótọ́ tó máa sọ pé ilé àwọn kan lájàlẹ̀ ilé àwọn kan nígbà ilé àwọn kan lá ṣé wọ́n lọ wo bẹ̀ kán wò simply because wọ́n má bìlì pé wọ́n lágbára and some people know the truth they are not saying the truth. gbogbo ẹni tó fẹnu jà mí lógun ẹni tó ń gbéṣẹ́ fún tó jẹ fún mi mo gbàdúrà fún ọlọ́run òní yẹ́ẹ̀kẹ́ kó sọ̀tà ọlọ́run bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́kún lórí ọmọ bíṣọlá tó bá gbé ṣe oògùn fún ẹ tó bá ràn tó bá jẹ fún mi tó olóòfẹ́ kí n sinmi anybody ni mo sọ yàtọ̀ sí èmi àtàdébùkọ́lá ẹni bá bí mi gan tó bá lóun ṣépè lórí orúkọ àmì òun gbé gba iṣẹ́ burúkú lórí mi ọmọ tó kù fún máa gbẹ̀sùn lára wọn lójú wọn ìwọ tó o bá fẹ́ jìyà lórí ọmọ ìwọ tó o fẹ́ kún ọfọmọ pa ẹ lẹ́kún ìwọ tó o fẹ́ kún ọba ògùn ẹ jẹ́ ìwọ tó o fẹ́ jìyà ó níjọ́ kókó máa pinnu ìyà fún èmi bọ́lá fọláṣadé àbí fún adébùkọ́lá ṣùgbọ́n gbogbo ẹni bá tún pinne ìyà fún mi ọlọ́run bá mi dé ẹ̀dábẹ́ lábẹ́ ìyà bá mi fọṣọ ìyàwó ẹ̀dábẹ́ gbogbo ohun tó bá ṣe kó dì tìyà bàbá mi àti ọlọ́run mi gbogbo ẹnikẹ́ni tó nọwọ́ ogun sí ayé mi tó nọwọ́ ire sí mi tó nọwọ́ ìjà tó nọwọ́ ibi sí mi mo gbàdúrà fún ẹ̀dábẹ́ lórúkọ jésù gbogbo ohun tẹ́ ẹ ti ṣe fún láyé gbogbo ohun tó ti gbà tó ti gbà pẹ̀lú ìwà búburú àti ìwọlé ọ̀run wo agbo ẹ̀ lọ ọ̀run tú gbogbo rẹ̀ ló gbẹ́ ọ̀run kọlu orí ẹ̀ ọ̀run bínú sí ọ̀run fàjọ bẹ́ẹ̀ because ọlọ́run sọ fún mi ó ní don't be don't be don't laugh with them mo lè wá pẹ̀lú ẹ̀rín àti ìbẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ kí n máa rẹ́rìn ṣùgbọ́n pray when I pray you know that I serious with my life wọ́n máa rẹ́rìn kẹ́sí kankan tó ṣàwọn just wait and see just wait and see. Eni tó gbẹnu ẹ̀ kalẹ̀ tó lòun ní crowd lẹ́yìn àti wọ crowd tó ń bẹ̀ àti olórí ogun náà mo gbàdúrà fún gbogbo yín ọlọ́run bá mi ṣàwọn lọ́gbẹ́ bá mi pa wọ́n lẹ́kú lórí ọmọ yẹ́kẹ́ bọ́ sọ̀tà yàrá tí màmá mi bá wà nínú àwọn tó fogun jà mí tó bá lọ́hùn òrónúkú wàdà bá mi pa lẹ́kú lórí ọmọ ṣùgbọ́n lọ́mọ tó o máa fi pa lẹ́kú má jò jẹ́ èmi yẹ́rì kàpá sọ̀tà yàrá táwọn ẹbí délé bá wà nínú àwọn ogun náà bàbá tó o bá máa fọmọ pa wọ́n lẹ́kú má fi adébùkọ́lá pamọ́ lẹ́kún o yéèké paul sota yaba ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá kú nínú àwọn tó fogun jàmẹ tí wọ́n ní wọ́n nínú olùkọ́dà mágàbọ sota yé bá mi fi ọmọ pamọ́ lẹ́kún olúwa gbẹ̀san lára gbogbo láì láàánú ẹni tó gbaṣẹ́ ogun ẹni tó gbaṣẹ́ láti wẹẹdì wọn lè gẹẹsì màlá lord olúwa fọmọ palẹ̀kùn jẹ́ kó ọlọmọ àṣọfọ mọ ó yẹ máa sọmọ náà ó yẹ máa ṣọ̀fọ̀ ìbànújẹ́ kó ìdàtẹ gbé tẹ fi bá ògo méjà ó yá ó pa yín bí ìdá sọ́ọ̀lù ṣe pa sọ́ọ̀lù ó yá ìdá yín kó pa yín ní àríwá kó pa yín ní gúúsù kó pa yín ní ìwọ̀ oòrùn kó pa ní ìlà mágàbọ̀ sọ̀tà yéèké gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi gbogbo ẹ̀yin tẹ́ fógun já ògo mi gbogbo ẹ̀yin tẹ́ fógun já owó mi gbogbo ẹ̀yin tẹ́ sí fógun já mi tẹ́lẹ̀ pọ̀ lórí mi ó yá o ikú tó kọ̀ kó wọlé yín lọ. ikú tó pọ̀ kó wọlé ọ̀tá tó bá wẹ̀ má gbàdúrà o kò ṣe dandan personally i can say it i can stay on, under my roof and then i will be praying i will be praying it mo dẹ̀ ń gbà náà tí ó bá sí yan mẹ́bọ tí mo tún wá gbà náà ní gbangba youtube tó ó lè gbàdúrà fún ọmọ time àwọn ènìyàn wicked bẹ́ẹ̀ ni mọ́tò yẹn tó bá ti fẹ́ jáde ó máa ti jáde but wọ́n fẹ́ ṣó agbára <laughs> ẹnu ẹ̀yin ṣe mí o ẹnu ẹ̀yin ṣe mí gbogbo ọ̀tá tóró tí Ọlọ́hun ò fẹ́ ronú kù wá dà ẹnu ẹ̀yin ṣe mí ẹnu wọn ń ṣe mí ẹnu wọn ń ṣe mí torí tíbi inú Ọlọ́run bá dé sí gbogbo wọn ẹnu ẹ̀ ń ṣe mí o gbogbo ọ̀tá ayé mi tọ́lọ́hun ò fẹ́ ronú kù wá dà ẹnu ẹ̀yin ṣe mí. I'm sorry for you. gbogbo ẹni tó gbéṣẹ́ mi lé lọ́wọ́ lórí ọ̀rọ̀ mi gbogbo nítorí láyé kó bàjẹ́ lójú ẹ ìwọ tó gba kọ́ńtíráàtì iṣẹ́ mi ò ríṣẹ́ rere gbà ó rọ́wọ́ ire nà sí mi gbogbo tó o bá gbójúlé láyé tó pa ẹ́ láyé kó pa ẹ́ lẹ́kún ẹni tó bá jèrè ọmọ tiẹ̀ tó ní òun fẹ́ kí n jèrè ọmọ tó o bá jèrè ọmọ kó kan lẹ́nu ẹ gbogbo tó o bá jẹ lérí ọmọ kó bẹ̀ sí kan tó o bá sì jèrè ọmọ ò ní jèrè ọmọ ẹni bá jèrè ọmọ tiẹ̀ tọ́lọ̀ wò fẹ́ kí n jèrè ọmọ tọ́lọ̀ wò fẹ́ kí n sin ẹni tó gbé ìjàdá ní tó fi ń bẹ́ ògo èèyàn sọnù tó gbé ìjàdá ní tó fi ń pa ògo èèyàn jẹ́ tó pè lẹ́nu ẹ̀ pé ibi tá a bá gbógun tiẹ̀ dé ọlọ́run palẹ́kún lórí ọmọ wo ẹlòmíì ọlọ́run fún ní ọlá nígbà tí ọlọ́run bá dé tán tó bá fi ṣẹlẹ́yà bí ẹlẹ́yà bó ṣe rò pé o ti ní ọlá tó yẹn ẹlẹ́yà ẹ̀ máa gùn ó máa fi ọ̀pá wọn àti òkò wọn ẹlẹ́yà rẹ ju gbogbo tó rí pé o ti gbàjọ. ó níbì kan tí mo ti lọ ṣiṣẹ́ mo débẹ̀ níjọ́ náà lọ wọ́n bẹ̀ mí ní mọ́tò ni wọ́n ṣe bẹ̀ mí ní mọ́tò wọ́n wá sọ fún mi pé wọ́n wá ń sọ pé wọ́n ní ìdàwọn èèyàn láti ṣe mọ́níà ah, I can work. wọ́n ní you can work. mo ní yes mo lọ síbẹ̀ ọ̀tọ̀ níṣẹ́ tán gbà mí fún mo tún débẹ̀ wọ́n níṣẹ́ mo tún lè fọ mọ́tò mo dúró sínú òtútù mò ń fọ mọ́tò àbẹ́ẹ̀ rí gbà yẹn ó ìwà lórí orí bíbà gbogbo àwọn àṣẹ pé wọ́n máa sọ́ọ̀rì wọ́n máa wí pé nǹkan báyìí náà ṣe fún ta ló ń ṣe Wàsíù Àyìndé ni o èèyàn máa ní ìkà bẹ́yìn a ní kò sẹ́ni tó lè mú ẹ́ a ti fẹjọ́ san lára afẹsẹ́sájẹ àfẹrọjẹ sọ̀rọ̀ gúnlẹ̀ là wọn ò dẹ̀ dá sí ẹ́ yòó ẹ wá jẹ́ ń sọ fún yín afẹjọ́sọ Elédùmarè tó ní gbogbo ènìyàn ó dẹ̀ ní kí n bèrè ohunkóhun tí bá ti fẹ́ lórí àwọn ọ̀tá mi ẹni tó bá ti lóun jó sórí ọ̀tá bí orí ọ̀tá ló dúró lé because tó bá ti pa business ẹ wọ́n fẹ́ pa ẹni systematically hmm, tó bá wọ́n ti sa oríṣiríṣi oríṣiríṣi nǹkan oríṣiríṣi ọ̀rọ̀ ẹnu oríṣiríṣi mo débẹ̀ mo fọ mọ́tò ó wà lórí platform bí abẹ́ẹ̀rí tí n bá débẹ̀ báyìí mi àtọmọ mi wọn máa ṣó ẹ fún ẹ pé àwọn gbádùn tẹ́ni bá dùn fún yín ọ̀la máa kúrò fún yín i don't want to mingle with the wicked people anybody ọlọ́run máa sọ pé ẹni tó bá ti wicked ayé mi jáàyà fún torí pé àti ìdájọba máa dé àwọn náà ẹ bí ò ní fọ́lù ẹ láti jẹ búburú ẹ wicked sí ogun ẹnu ẹni fẹnu jàmí lógun olúwa pálẹ́kún lórí ọmọ ẹni tó pamílẹ́kún lórí ọmọ ẹni tó fọmọ nà olúwa pálẹ́kún lórí ọmọ. ẹni tó gbomijẹ́ lójú mi Olúwa jọ̀ọ́ sunkún kíkorò ẹni tó ní mi ò ní ṣòwò jèrè gbogbo òwò tó ti ṣe gbogbo èrè tó ti ṣe láyé Olúwa dàrú Olúwa bàjẹ́ mọ́ lọ́wọ́ Olúwa ṣọ́ọ̀tì má jèrè mọ́ gbogbo òwò tó bá ti ṣe má jọ̀ọ́ sọ̀ọ́sì dì mọ́ ò ní tà. gbogbo ẹni tó bá ní òun fẹ́ kí n ṣòwò jèrè ò ní tà mọ́ tó o bá tà fi wà àìsàn fi wọkú ajẹ́ nínú kó wọnú iṣẹ́ ẹ̀ṣẹ̀ tó ti dá ìwọ ìkà ó yá ẹ̀ṣẹ̀ náà ká gbé wá sí gbangba a ò ní dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọmọ àti tìyá àti ti bàbá rẹ ọ̀run gbé ẹ̀ṣẹ̀ bàbá àti tìyá rẹ wá sí gbangba ó bẹ̀wò lórí rẹ bójú ọkùnrin ni ẹ bójú obìnrin ni ẹ gbogbo ẹni bá fẹ́ mi fẹ́ rere ní tiẹ̀ o kí ló kàn mí pẹ̀lú orí burúkú tó gbé ẹni tó bá fẹ́ mi fẹ́ rere ní tiẹ̀ o ìwọ tó bá ti fẹ́ mi fẹ́ re ire ní tiẹ̀ confam confamẹ́tò ìwọ tó fẹ́ mi fẹ́ re tó náwó èrè sí ìwọ tó fẹ́ mi fẹ́ re ìwọ tó fẹ́ ìfọ̀kànbalẹ̀ mi ire ní tiẹ̀ ṣùgbọ́n ìwọ tó fẹ́ ìdààmú fún mi ìdààmú tó ju kamarisma ẹ lọ àyíká ẹ kọ́ ló fi dà ẹ́ láàmú kọ́ ló fi iṣẹ́ tó ń ṣe dà ẹ́ láàmú kọ́lọ̀ fọmọ tó bí dà ẹ́ láàmú gbogbo ẹnikẹ́ni yẹ́ ẹ̀rí gbogbo ẹnikẹ́ni tọ́lọ̀ ń fẹ́ ìdààmú fún mi ọlọ́run tó dá ayé àti ọ̀run gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ bá mi dà á láàmú lórí ọmọ bá mi dà á láàmú lórí iṣẹ́ bá mi dà á láàmú lórí gbogbo ohun tó bá ti ṣe èyí tó ṣe sẹ́yìn àti èyí tó ṣe nísinsìnyí ọlọ́run bá mi dà ìdábẹ́ láàmú o máa rí bọ́bọ́ sọ̀tà yé ká. gbogbo àyíká rẹ̀ àti àyídà rẹ̀ ọlọ́run má sinmi gbogbo ẹ̀ńtọ́ bẹ́ẹ̀ kí sinmi láyé gbogbo àwọn ẹ̀dá yẹ́ẹ̀kẹ́ bọ́ọ̀sù tàyà mọ̀ngàbọ̀ sọ̀tẹ̀kẹ́ fòyéríà <laughs> alágbára ayé tó sọ pé ẹni òkùnkùn ayé tó ló ń gbé ìdà òkùnkùn dání ó máa fi ń pé ògo sọ̀rọ̀ olúwa jẹ́ kí ìdà tó gbé dání olúwa jọ ṣekú pàṣẹ ọlọ́run fi ìdà rẹ̀ gún pa ọlọ́run fi ká rẹ̀ pa gbogbo tó ti ṣe láyé ọlọ́run fi bàjẹ́ sí ọlọ́run kọlulẹ̀ rẹ̀ ọlọ́run kọlíṣẹ́ rẹ̀ magabo soteke paya nege mori mayanda bobo seke nagabo bo senta yabara nege gbogbo ẹnikẹ́ni mo sọ màá rí ayé akẹ́pọ̀ oṣù tẹ̀yẹ́. Oh Lord, I say thank you this moment. I worship you, Lord, because you are God. There's nobody like you, Lord. Ogun ẹnu lẹni kí n fi gbàdúrà lónìí. Gbogbo ẹni fẹnu bàmí jẹ́ tọ́lọ̀ wò nínú olúkúwàdà. Àtàwọn tó ń gbéṣẹ́ fún nílé òkèèrè. Àtàwọn tó ń gbé fún nílé ọkàlẹ́bọ̀. Mo gbàdúrà fún gbogbo yín. Yẹ́rì bó bó sùn séyè kábà. Ọlọ́run jọ̀ọ́ bá mi pa wọn lẹ́kún kíkorò. Jẹ́ gbogbo ẹni tó ń fẹnu bà mí jẹ́ kiri tọ́lọ́hún ò ní jẹ́ ìsinmi ò ní jẹ́ gbádùn ò ní jẹ́ ìsinmi ò ní jẹ́ kádébùkọ́lá ìsinmi ò ní jẹ́ láyọ̀ ọlọ́run jẹ́ kí ẹ̀dá bẹ̀ bá mi pa ẹ̀dá bẹ̀ lẹ́kú lórí ọmọ jẹ́ kó sugi koro. jẹ́ kó sunkún kòrò jẹ́ kó sunkún kòrò jẹ́ kó sunkún kòrò jẹ́ kó sunkún kòrò jẹ́ kó sunkún kòrò jẹ́ kó sunkún kòrò máa rí ibò sóta gbogbo ẹni yọ̀ mí lẹ́nu ò ní lórí ọmọ ò ní lórí nǹkan tó bá yọ yóò máa jẹ́ fake tó o bá pè mí kó o bẹ̀ mí sẹ́ kó o dẹ̀ ní kí n súre fún ọ kó o dẹ̀ má ṣe mọ́ ni o ọjọ́ tó o bá tún padà lọ ṣèkà fún mi bó o bá wẹ̀ nínú ewé kò ní jẹ́ fún ọ yẹ́rìí bó o bọ́ sọ́ọ̀tà kéèpáyà gbogbo nílùú àlùjọ̀nú tó ń lo agbára ìkà ti ń ṣe lọ́jọ́ tó ti pẹ́ ọ̀run gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ wá sí gbangba tó ń ṣèkà fáwọn èèyàn tó lóun ti rí ọmọ kan tí ò ní bàbá tóun fẹ́ fi ìyà jẹ tí àwọn èèyàn sọpọ́ọ̀tì ẹ̀ ọmọ tọ́lọ́run dá fúnra rẹ̀ tó sì tọ́jú fúnra rẹ̀ <laughs> ọmọ tọ́lọ́run ṣẹlẹ́ṣọ fúnra rẹ̀ ẹni tó wọnú ilé mi tó wà yíká mi tó lọ wà connected láti máa gbógun tì mí láti fẹnu bọ́ ògo mi jẹ́ láti fẹnu bọ́ ògo ọmọ mi jẹ́ má gàbọ̀ sọ̀tàyè ọ̀run já ògo rẹ̀ bọ́. <laughs> yéèrí bọ́bọ́ òṣù ọ̀tayà ọ̀run jágo rẹ̀ bọ́ yéè bó sì wù kó ti ga tó láyé ọlọ́run gbé ń tó fi ti lẹ́sẹ̀ ohun tẹ́ fi ti lẹ́sẹ̀ ọ̀run gbé kúrò olùwàjò jábọ́ Thank you, Father, for this night. Lord, I worship you. Aago mẹ́rin kù ìṣẹ́jú That's two hours, two and a half hours. I started one thirty. <laughs> Ẹlẹ́dàá ẹ ṣé, àṣẹ̀dá ẹ ṣé, ẹlẹ́dàá ẹ olúwa ṣe olúwa majority of people that they use against you èmi ò ti feed wọn gan rí. mm <laughs> Mm. ẹni tó bá wò mí Bọ́lá Fọláṣadé tó bá lòun ní sí nígbà tí Ọlọ́run sọ fún mi pé òun ò ní jẹ́ kógun tán ìbéèrè ní kan sọ fún Bọ́lá Fọláṣadé ọmọbìnrin sí ó ní ọmọ Ọlọ́run tòótọ́ pé ọjọ́ ogun jíjà rẹ̀ ti ẹni tó gbé ògùn dání tó fi ń ṣèkà fún ènìyàn ẹni tó mọ àwọn àlùjọ̀nù ń pè tó lòun ní secret àwọn àlùjọ̀nù lọ́wọ́ ara ìdà tó lò náà ní jẹ́ kídà èkó pa ọlọ́run fi da rẹ̀ pa ìdà sọ́ọ̀lù ló ṣekú pa sọ́ọ̀lù ó gbógun ti dáfídì láì nídìí despite bó ti ẹ̀ jà fún Ísírẹ́lì ó gbà lọ́wọ́ embarrassment Goliath still yet kò gbà because a ti kọ̀wé rẹ̀ pé yóò ṣẹ̀sìn kú yóò sì kú sóríta mẹ́ta ìdá rẹ̀ ńlá ó sì fi pa tó bá kú tán Dáfídì sì tún máa gbèjà rẹ̀ kò ṣe nǹkan kan at least ó ṣàti kú ọ̀tá tó warùn kì lórí ọ̀rọ̀ ọ̀hún lójú ẹ̀mí mi olùwàjò kú ọ̀tá tó warùn kì lórí ọ̀rọ̀ mi lójú ẹ̀mí mi olùwàjò kú ọ̀tá tó warùn kì lórí ọ̀rọ̀ mi lójú ẹ̀mí mi olùwà kí ọ̀tá náà fò ṣánlẹ̀ kó kú gbogbo ọ̀tá tó warùn kì lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ Adébùkọ́lá gbogbo ọ̀tá tó warùn kì lórí ọ̀rọ̀ iṣẹ́ mi tó lòun ò ní jẹ́ ìṣòwò jẹ lójú ẹ̀mí mi olùwà kí ọ̀tá bẹ́ẹ̀ kú gbogbo ẹni tó wò mí tó lóun ò ní jẹ́ gbádùn òun fẹ́ kí n jèrè ọmọ tèmi tó dẹ̀ fẹ́ jèrè ọmọ olúwa fọmọ nà pa olúwa jọ sunkún kíkorò lórí ọmọ gbogbo ẹni gbaṣẹ ibi lórí ọ̀rọ̀ mi ọlọ́run pa wọ́n lẹ́kún kíkorò olúwa jẹ́ kí ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́kún kíkorò lórí ọmọ <laughs> eh, bọ́n ṣe ń kígbe oró. Mm nìkan máa kígbe oró lọ́tún àtòsí nínú ilé rẹ̀ ìgbé oró nìkan máa ké lọ́tún àtòsí nínú ilé rẹ̀ ìgbé oró nìkan máa ké lọ́tún àtòsí nínú ilé ẹ̀dá bẹ̀rẹ̀ ẹni tó yọ ayé mi lẹ́nu tó yọ iṣẹ́ àti owó mi lẹ́nu tó ń fẹnu jà mí lógun tó ń fẹnu jà Adébùkọ́lá lógun tó lóun máa jà mí lógun tó máa ń wo platform mi ṣùgbọ́n tó fẹ́ wá náà ni mistake láti máa jà mí lógun jẹ́ kó máa kígbe oró nínú ilé rẹ o olùdájọ́ kígbe kígbe oró thank you father because you answer prayer. ẹ̀yin olólùfẹ́ tèmi ẹ gbàdúrà ìpín ẹlẹ́ṣẹ̀ olúwa má jò wá sórí èmi olódodo sórí tó bá ní ìyá tó ní ìkà bí bàbá tó ní ìkà abo ní ẹbí àtàrà tó bá ní ìkà be careful you are called to pray olúwa má jẹ́ kí ìpín ẹlẹ́ṣẹ̀ mo bọ́mọ kan sọ̀rọ̀ níjọ́ kan báyìí ó ti pẹ́ i think it's going to like ó ti ń lọ bí four years or five years now. the spirit of God said to me mo kàn béèrè ní lọ́wọ́ ìdáyà àṣàkẹ́ ọmọbọ́lájí ọmọ màṣá ọmọ wàsíù mo ní ṣe lè gbàdúrà kí gbogbo nǹkan tí bàbá yín ṣe láyé yìí kán san fún ẹ̀yin ó ní wọn ò ní san fáwọn mo ní kí ló dé ó ní wọn ò ní san fáwọn ó ní kì í ṣe generation náà máa ti bẹ̀rẹ̀ sí ń bèrè ẹ̀. ogun yẹn ò tí ì lo to this extent nígbà yẹn ó ní wọn ò ní bèrè lórí àwọn ó ní kì í ṣe generation náà máa ti bẹ̀rẹ̀ bọ̀ kì í ṣe ọlọ́run torí ẹ̀ àwọn èèyàn jókòó wọ́n wà lórí awọ <laughs> àwọn èèyàn wà lórí awọ o <laughs> ọlọ́run má jẹ́ òṣìléwọ̀. Hmm. àwọn èèyàn mi àdúrà tí wọ́n ń gbà láyé ni pé olúwa jọ̀ọ́ má fi ẹ̀ṣẹ̀ bàbá mi àbí ìyá mi <laughs> tó bá ṣe léwọ̀ you got to pray mo tó wá ní àwọn nǹkan kan pé àdúrà ò ran nǹkan mìíràn especially tó yẹ pé o bá sì rí bàbá yẹn àbí ìyá yẹn tó ò lè bá sọ̀rọ̀ tó lè bá sọ̀rọ̀ and you are praying some things you need to talk. I'm not embarrassing my mom but all things what I said I want a correction because I call myself a preacher of the gospel, a truth, a truth sayer, a preacher of the gospel. Nothing should be ashamed. Don't be ashamed of anything. You say it, people can talk about it. I also buy báyìí nípa ẹ̀kọ́ dáa kó sọ, ní tí Ọlọ́run sọ pé kì í sọ mo sọ. What people need to do is to clap for me but a lot of people ló bo ẹ̀ṣẹ̀ tiẹ̀ mọ́lẹ̀ bíbélì dẹ̀ sọ pé ẹni tó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò ní ṣe rere ìyẹn mi pé tó bá gbàdúrà àdúrà rẹ̀ ò ní gbà á <laughs> kò máa fi ọdún pípẹ́ á máa fi ṣe kíni ṣùgbọ́n àdúrà mi gbà bàbá mo dúpẹ́ ẹni tó bá ní tòun ò gbà ó ní bó ṣe jẹ́ ìyẹn mi pé ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ mo béèrè lọ́wọ́ ọmọ yẹn ń jọ yẹn mo kàn béèrè ni ó ní wọn ò ní bẹ̀ṣẹ̀ wọn olórí ẹ̀mí nìyí ìwọ òdẹ kò yóò kí n ṣe ọlọ́run nítorí pé reason why tó máa fi bẹ̀ wò <laughs> tó máa fi bẹ̀ wò ni pé there is a grace for somebody to repent and they refuse to repent and such person now have a lot of variety of children wọ́n ní èso lóríṣiríṣi wọ́n ló ní tangerine ó ní oríṣiríṣi ṣá. kì í ṣàwọn nìkan o a lot of people tó bá yá wọ́n lè sọ pé wọ́n lè ní wọ́n fi ń bẹ́ẹ̀ ṣeré ni kò sí ẹni tó máa gbà nínú wọn kó wọ́n fi irú àwọn nǹkan burúkú yẹn bá wọn ṣe láéláé o wọ́n lè ní wọ́n ń tẹ̀sí ẹ̀wò ni aka irọ́ ni wọ́n pa ọ́ wọ́n ní wọ́n fẹ́ fi mọ̀ bóyá o lọ́ọ̀fù wọn báwo ló ṣe máa hàn ti èèyàn for long year máa ní kókó ní dáa fún lọ́ọ̀fù orí burúkú that's not love tormenting somebody is a witchcraft somebody is a wizard somebody is evil and e be say you are doing good to the person and e be say haunting you every day Love has life. Love is a blood. When you kill the love, when you kill somebody, show lè padà wá sáyé When you bully love, when you kill the people tí bully ẹ pa. Anyway, when you come back to the flesh, you can talk, you ask yourself for question, but when I'm praying, because the time time táwọn kaba bá shake ṣèkà wọ́n máa ń wọnú spirit lọ when you want to pray you go into the spirit of God as well. tí wọ́n bá padà wá sí senses wọn wọ́n lè máa bá ẹ sọ̀rọ̀ wọ́n lè sọ pé àwọn kọ́ làwọn ṣe nǹkan wọ́n lè lè pé àwọn ò tiẹ̀ mọ nǹkan táwọn irọ́ ni o they go into the spirit rem, to the some rem. you too when you want to pray you want to jáwọn bọ́ you go to some rem with, the, with God. To God who made me, today I wanted to sleep and wake up by five and wait and do my morning devotion and just pray and then and then just do my things, go for my daily routine, whatever I want to do. come and see ojú tí wọ́n fi ń wò mí ní gbogbo ibi tí n bá dé ohun tí mi ò ṣe ni wọ́n máa ní mo ṣe lọ́dọ̀ lọ́ọ̀yà wọ́n ìmì lọ́ọ̀yà ìpè mi ń jalè tí n bá ní wọ́n ṣe lé wọn ní kó má dà mí lóhùn simply because wọ́n ṣe nǹkan fún mi wọ́n fẹ́ make sure pé wọ́n frustrate ayé mi pa kì í ṣe ẹnìkan ni mo fẹ́ kọ́ lọ́hùn sàn fún gbogbo ẹni tó wà nídìí àtọmọ tó bá bí ẹni tó bá dẹ̀ ṣe dáadáa ṣó mọ̀ pé tó bá ṣe burúkú tó máa ń ṣe gbàdúrà fún ẹ iṣẹ́ owó ẹ̀ tó ṣe burúkú á máa ṣépè fún ẹ tó bá dẹ̀ ṣe rere tó máa ń ṣépè fún ẹ iṣẹ́ owó ẹ̀ tó ṣe rere á máa súre fún ẹ tó bá dẹ̀ ṣe burúkú tó ń gbàdúrà fún ẹ iṣẹ́ owó ẹ̀ tó ṣe burúkú á máa ṣépè fún ẹ so ọlọ́run mo ní <laughs> gbogbo ẹni tó ṣì ń plan lórí ayé rẹ̀ pé mo fẹ́ kẹ́ kí n wà láì ní tọ́ka sí oríire gbogbo oríire tó bá ti ní lójú ẹ̀mí tiẹ̀ kó tó fayé lẹ̀ olùwàjò bàjẹ́ lójú ẹ̀mí tí màmá mi bá wà bẹ́ẹ̀ má jẹ́ kí mi bàjẹ́ lójú ẹ̀ o <laughs> má jẹ́ ń fọ́rú má jẹ́ ń dòkú ló ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣe ní ìgbà ni mo gbà wọn because there's some things enough is enough As you e ní that is over. pé enough is enough. ẹni fẹ́ jèrè ọmọ tiẹ̀ tí ò fẹ́ kí n jẹ́ ti tèmi ẹni fẹ́ jèrè ọmọ tiẹ̀ tí ò fẹ́ kí n jẹ́ ti tèmi ọlọ́run má jò jèrè ọmọ tó bá ti jẹ kó kúrò lẹ́nu ẹ̀ gbogbo ọmọ tó bá bí wọ́n ní má gbàdúrà yẹn púpọ̀ because a lot of people will come back to me to ask to be praying for them because wọ́n máa jẹ́wọ́ ìṣẹ̀wọ̀n. Ah, àwọn èèyàn burú láyé yìí o kí àwọn èèyàn wojú ọmọbìnrin èmi kan lọ imagine kéèyàn ò ṣe òògùn lórí owó mi pé mo fẹ́ ṣòwò kí n jèrè mo fẹ́ jẹ́yàn láyé kéèyàn kan wá kọjú mójú ọmọ ọlọ́mọ nàìjíríà wicked wọ́n máa pa àwọn ọmọ ọlọ́mọ àwọn ẹ̀dọ̀ mẹ́rin ní nàìjíríà ẹ̀jẹ̀ tó wà lọ́wọ́ wọn ó pọ̀ wọ́n wá máa fẹ́ tọ́jú ọmọ tí wọn kọ́ ọmọ wọn lè ṣe dáadáa káwọn ọmọ tí wọ́n wà láyé gbogbo ẹni fẹ́ rí ọmọ tiẹ̀ láyé tó fẹ́ kèmí dòkú ọlọ́run pa gbogbo àwọn ọmọ ẹ̀ tó fẹ́ kó rí láyé tó fẹ́ máa rí láyé yẹn bá mi pa gbogbo wọn dànù gbogbo ẹni wọ̀ mi tó fẹ́ kí n dòkú ẹni tó ń wọ adébùkọ̀lá tó fẹ́ ẹ tó lè máa fòrò ẹ̀mí mi pa gbogbo nǹkan tiẹ̀ tó fẹ́ kó wà láyé yẹn olúwa pádànù bó jẹ́ iṣẹ́ ẹ̀ ló fẹ́ kó wà láyé olúwa pa bó jówó ẹ̀ ló fẹ́ kó wà olúwa pa bó jẹ́ àwọn ọmọdé ló fẹ́ kó wà láyé tó fẹ́ kí èmi kú àbọ̀mọ mi adébùkúlá kú olúwa pa gbogbo nǹkan wọn pátápátá ni kò pa pa ògùn ẹ̀ pa òun fúnra rẹ̀ pa gbogbo nǹkan rẹ̀ pa ọmọ ẹ̀ pa ń tọ́jú ọlọ́jú pa ń tọ́múnú rẹ̀ dùn pa sọnù sọ́dọ̀ òkú kó di bànújẹ́ fún ọlọ́run ẹ ṣe lónìí nítorí pé ẹ ń gbọ́ àdúrà ọba tó tóbi lọ́ba ọba mi àìkú àti ẹ̀dẹ́bàjẹ́ ọba tó tó fara tìbí òkè abánimúlẹ̀ má dání arúgbó ọjọ́ ẹ mà ṣe ẹlẹ́dàá tèmi. ẹni tó bá pa ẹnu rẹ̀ mọ́ hmm. fúnni mi o ìwọ tó bá jẹ́ pé òun pa ẹnu rẹ̀ mọ́ o ṣáà máa bà tèèyàn jẹ́ kiri it's for you o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 people who are mean and wicked ọmọ ọlọ́mọ ọmọ ọlọ́mọ àwọn èèyàn á wojú ẹ̀ ṣùṣùṣùṣùṣùṣù wọn á dùn ṣùṣùṣùṣù wọn á ní fúlàní ah yorùbá ń ṣèkà yorùbá dẹ̀ ń plan kú láyé yorùbá mà búrò yorùbá ń ṣe bíi àwọn ọmọ àwọn èèyàn wọn á wojú ọmọ ọlọ́mọ ṣùṣùṣùṣù wọ́n lélẹ̀ ìyá àfẹ́ kó wà láyé kò ṣe kọ̀kọ́ fún wọn wọ́n kàn fẹ́ agbára wọn wọ́n ní kí n sọ fún ẹ the bad news is that ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà kò sí bó ṣe lè mọ́ ṣe kò sí àdúrà tí àwọn ọmọ ẹ bá lè gbà wàá jẹ nǹkan tó o sì àwọn ọmọ ẹ máa jẹ. èmi tí mo jáde wá ni mo ní à ìgbà báyìí báyìí tí mo wà ń bí báyìí báyìí ìwà báyìí báyìí báyìí nǹkan báyìí báyìí wọ́n ti parọ́ mọ́ bàbá mi rí o gbogbo ẹ̀rọ ìrànlọ́wọ́ ìbòyàn tó bá pa mẹ́rin mi máa gbò mí. wọ́n mú gbogbo àwọn ará ilé mi àbúrò ẹ̀ bírọ́dà mi tí mo sọ yẹn ọmọ bàbá mi olóburúkú bí ìṣẹ̀ bóyá bàbá mi ló bí torí bàbá mi ò pupa bàbá mi ò dẹ̀ kúrú bóyìí <laughs> wàásù ẹ̀ ní àdẹ̀mọ́ everybody wọ́n á dẹ̀ mú á dẹ̀ clean wọn báyìí mẹ́ẹ̀ kọ́ máa yọ ẹ̀yìn lẹ́nu kọ́ máa pọ́ mọ́ ẹ̀ wọ́n ti sọ pé ẹ́ ta lé ẹ̀yìn ẹ̀ so ti má tà wọ́n á lè sọ pé bo mo ti rówó ní Canada ẹ mọ̀ pé kàn ń lo gbogbo ọpọlọ yín ni wọ́n lè máa miscalculate ẹ mọ̀ pé miscalculate ni you are planning your own God is planning his own you think you can catch me it's a lie ọlọ́run ló máa ṣe láyé mi very wicked people ìpín ẹlẹ́ṣẹ̀ olúwa má jò wá sórí mi gbàdúrà ìpín ẹlẹ́ṣẹ̀ olúwa má jò wá sórí mi ẹni ló bá dẹ́ṣẹ̀ oní máa forí ara ẹ̀ gbé ẹ̀ṣẹ̀ tí mi ò bá àyàn dá wọn ò ní fi bẹ̀ mí wò wọn ò ní fi bẹ̀ mọ́ mi wò ẹ̀ṣẹ̀ tí mi ò bá àyàn dá wọn ò ní fi bẹ̀ mí wò wọn ò ní fi bẹ̀ mọ́ mi wò ẹrù ẹ̀ṣẹ̀ wọn ò ní já sórí mi wọn ò ní já sórí ọmọ mi mo kọ̀ láti ẹrù ẹ̀ṣẹ̀ mo kọ̀ láti ṣàṣetì ẹrù ẹ̀ṣẹ̀ a máa mú kí ọ̀pọ̀ ṣàṣetì wọn ò ní fi ẹ̀ṣẹ̀ ẹlòmíràn jẹ mí lórúkọ Jésù wọn ò ní fi ẹ̀ṣẹ̀ ilé ọkọ jẹ mí wọn ò ní fi jẹ ọmọ mi wọn ò ní fi ìyà ẹ̀ṣẹ̀ lé bàbá wọn ò ní fi jẹ mí wọn ò ní fi tilé ìyà wọn ò ní fi jẹ mí wọn ò ní fẹ́ ṣe ọ̀rẹ́ wọn ò ní fi jẹ mí ẹ̀ṣẹ̀ lé bàbá wọn ò ní fi jẹ mí ẹ̀ṣẹ̀ lé bàbá àti tìyà wọn ò ní fi jẹ Adébùkọ́lá lórúkọ Jésù ló má jẹ́ kọ́ mọ̀ mí síra má jẹ́ ṣọkọfẹ́ má jẹ́ ṣọ̀rẹ́ yàn má jẹ́ ṣọkọfẹ́ má jẹ́ ṣíléwọ̀ má jẹ́ ṣíléwọ̀ má jẹ́ ṣíléwọ̀ <laughs> ẹlòmíín sá wọ́n ń lé kìtàkìtàkìtàkìtà ó ń wábi tó fẹ́ sá sígbà tó máa tún sá ó tún sá wọlé ikú ah mi ò ní sá wọlé ikú mi ò ní sá wọlé àrùn lórúkọ Jésù ọmọ mi Síra ò ní sá wọlé ikú kò ní sá wọlé àrùn a ò ní sá wọlé ikú a ò ní sá wọlé àrùn a ò ní sá wọlé ikú wọ́ ìwọ tó o bá wò mí tó o bá sọ pé báwo mo ṣe ń gbàdúrà ìpè mẹ́rin ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ni tó o bá wo ohun tó ti ṣe fún mi àwọn gbogbo nǹkan tí mò ń sọ tó bá wo pain tó wà nínú ẹ̀ wàá mọ̀ pé ó yẹ kí n gbà jù bẹ́ẹ̀ lọ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn <laughs> ìwọ tó bá sọ pé kí ló dé tí Auto Bola máa ń gbàdúrà ìpè bẹ́ẹ̀ yẹn gbàdúrà fún ìṣòro ntí mo gbà mo gbàdúrà gbogbo tán fi ṣe mí láyé kọ́lọ́run kó bá mi gbé ogun náà ti ìwọ náà tó bá sọ pé mo ṣe ṣe pé mo ṣe gba ìgbàdúrà tó ní ègún nínú mo ṣe ní ìgbàlù nínú yẹn torí tó o bá gbà á àwọn ni tó bá gba ire gan àwọn ọ̀tá tó dúró yẹn ló máa ń gba ore sọnù ló fi dàbí pé ayé ẹlòmíràn kò ní ìtumọ̀ ó ní ìtumọ̀ tó ṣá proper olúwa má jẹ́ ń ṣeléwọ̀ alúwa má jẹ́ ń wọlé ikú má jẹ́ ń wọlé àrùn má jẹ́ ń wọlé ikú ilé mìíràn mi ò lè tàn yín jẹ ọjọ́ tí mo kọ́kọ́ sọ ní Wàsíù Àyìndé aláburúkú mọ́lá the same thing lọ́mọ mi sọ nígbà tó jí. Bible. Only I have a dream here, they want to kill us. The place is horrible. Bible. But you saw more than twenty times. Why tí mo fi wọbẹ̀ tó jẹ́ ọ̀rọ̀? Àwọn nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ tó tọ́ ni tọ́mọ sọ nìyẹn. Ọlọ́run fi wọ̀n wá ní day one At the day one I know that la ti ń gbàdúrà o. Ṣùgbọ́n ká tó wọbẹ̀ àárí. Torí ẹ̀ ní ò gbúdọ̀ wọlé ikú kó wọlé àrùn bẹ́ẹ̀ ni olúwa má jẹun wọlé ikú bàbá má jẹun wọlé àrùn má jẹun wọlé ikú má jẹun wọlé àrùn má jẹ kádé bùkọ́lá wọlé ikú olúwa má jẹ wọlé àrùn má jẹ wọlé ikú bàbá má jẹ wọlé àrùn má jẹ wọlé ikú olúwa má jẹ wọlé àrùn má jẹ wọlé ikú bàbá má jẹ wọlé àrùn má jẹ wọlé ikú bàbá má jẹ wọlé àrùn má jẹ wọlé ikú bàbá má jẹ wọlé àrùn olúwa má jẹ wọlé ikú bàbá má jẹ wọlé àrùn èmi àtàwọn olólùfẹ́ mi èmi àti ọmọ tó fún mi adébùkọ́lá síra tó lówà ní bàbá má jà wọlé ikú olùwà má jà wọlé àrùn bàbá má jà wọlé ikú olùwà má jà wọlé àrùn bàbá má jáwọlé ọlọ́mọ má jáwọlé àrùn do you know what èwo ni ẹ̀rín yóò wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ àwọn kan ló ṣe foundation yẹn o torí ẹ̀ tí n bá sọ ilé mi tí mo sọ ilé family mi tí mo sọ̀rọ̀ àwọn ọmọ tí mo sọ̀rọ̀ àwọn olórin gbogbo ẹ̀ they are all in click ṣé àwọn pé they are all in click o ti yé ṣùgbọ́n tó bá jẹ́ ire náà ni wọ́n <laughs> tó bá jẹ́ ire náà ni wọ́n wà fún ẹ mọ orúkọ bẹ́ẹ̀ yẹn ṣé mo pé èmi ò mọ̀ yọ̀tán ṣùgbọ́n ọlọ́run mo oníkàlùkù <laughs> òótọ́ ni àwọn èèyàn rẹ́rìn kí lẹ́rìn tán rẹ́ what is it kí ni ẹ̀rín tán rẹ́ <laughs> ẹlòmíì rẹ́rìn pé Auto Bola ẹlòmíì sọ pé mo kàn fẹ́ blackmail àwọn èèyàn ní for what kí ni mo fẹ́ gbà pé mo kàn fẹ́ máa blog àwọn olórin mi ṣe blog Sunny Adé Is a blog barista I àmì is a blog kọ̀lẹ́ntì Is a blog àyùbá Is a blog délé taiwo mi is a blog òṣùpá Is a blog òbésèrè àbí kí n máa sọ nǹkan tí mo but some people they just bring kìnìún kan máa ní wọ́n gbé àwọn olùgbẹnusọ wọn gbé jáde kó lọ máa convince àwọn èèyàn You convince convince people ọlọ́run mọ everybody ó mọ̀ mí ó mọ everybody ó dẹ̀ mọ tí mò ń sọ a kàn sọ pé téèyàn bá lóun fẹ́ràn èèyàn you get me téèyàn bá ronú into lénìí nítorí pẹ̀lú oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni to ẹlòmíràn wọn máa ní ẹ síìsì àti náì pé kan náà ni ó kọ lẹ́wù tó bá kọ sóníkálukú tèmi rí ni mo sọ. So tí mo rí mo sọ ṣùgbọ́n Ọlọ́run lè sọ àṣìṣe mi di ìyanu fún mi the miracle the mistake I've made in my life Ọlọ́run lè sọ di ìyanu fún mi Olúwa má jẹ́ wọlé kó má jẹ́ wọlé àná má jẹ́ kọ́ ọmọ mi Adébùkọ́lá má jẹ́ wọlé kó má jẹ́ wọlé àná ọ̀pọ̀lọpọ̀ tó bá jẹ́ pé o gbàgbọ́ àbò gbàgbọ́ ọpọlọ ti wọlé ikú ó dìgbà tó bá kú kó tó dìgbà kó mọ̀ pé òun ti kú wọn dẹ̀ ti ríran fún un Olúwa má jẹ́ wọlé ikú má jẹ́ wọlé àrùn this is 5.30 this is just 10 minutes 8 minutes now i will round it up ó ní olúwa ṣe rere fún àwọn ẹni rere àti àwọn tí àyà wọn dúró ṣinṣin you know <laughs> Ni, ibi insurance company ẹ mọ̀ pé mo wá sọ ní ọjọ́ náà lọ́hùn ah mo ní níbi company yẹn wọ́n sọ fún mi wípé tí n bá ti lè ṣiṣẹ́ six months wọ́n máa gbé mọ́tò fún mi lọ́jọ́ tòótọ́ ni wọ́n ṣe máa ń ṣe fún yàn ni pé à ah, tí n bá ti lè ṣiṣẹ́ six months wọ́n máa gbé mọ́tò fún mi in fact nígbà tí mo ṣiṣẹ́ mẹ́ẹ̀ wọ́n máa ní kán gbé mi lọlé kán lọ drop mi sílé ṣé ti yé wọ́n á dẹ̀ bá mi àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe ń gbà yẹn náà wọ́n bá bá mi ṣe ṣe rọ́jọ́ tí wọ́n ti mọ ọbẹ̀ yẹn náà tó ń lọ tó bá ti rí ẹ níbẹ̀ yẹn tó bá ti lọ wọ́n lọ wádìí gbogbo ibi tó jẹ́ orúkọ wọ́n lè sọ pé kó ra mọ́tò kan láti ibẹ̀ ṣé wọn kó tó bá ti ra mọ́tò láti ibẹ̀ wọ́n máa fi orúkọ wọn ṣe ìwé yìí tó bá ti gbé fún wọn bẹ̀ wọ́n á ní company wo ni àdírẹ́sì ẹ̀ náà máa trace lọ tó bá ti trace lọ wọ́n á kàn ní kán bẹ̀rẹ̀ sí í sọ oríṣiríṣi ń pa ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí í ṣe bákan ìwọ tó bá ní mo tó bá dá mi lẹ́bi mo gbàdúrà fún ogun tán fi jà mí àti gbogbo bí mo ṣe ti fì láyé mi kọ́lọ́run kò ní pé tó bá ti jí lè jí ayé ẹ̀ máa fẹnu bàyẹ́ jẹ́ kàgbìn tán bá fẹnu bàjẹ́ tán bá ń cut people away from you there ọlọ́run máa yà wọ́n lẹ́nu ọlọ́run lè pa wọn tó bá yà ọ́ but they are also wasting your time tó bá mu àkókò tí wọ́n ti waste sọnù ni at least ten years now tán ti ń disturb mi yẹn ten years yẹn kò ṣeé reverse mọ́ I wasn't feeling like at as in mi ò young sí mò ń kó dàda my mò ń mò ń get older than me ò younger everyday so for the ten years a lot of things wọ́n bá ti nǹkan tí mo ń ṣe ní ten years tí mi ò ṣe mọ́ sìn ó wà tó ti ṣẹlẹ̀ some people tó ń bá disturb wọn more the trauma we don allow them to be happy again in their life and when people are not happy they want to shorten their life and when you are trying to be somebody and they are trying to cut you cut you cut you then they want you to be discouraged also and they want you to doubt God ṣé ọlọ́run wà àbí kò sí. so if you don't be in my shoe you don't know what i'm saying but táwọn èèyàn kan bá ti wà tán bá náà ń ba ayé àwọn èèyàn jẹ́ tán bá ti dọ̀dọ̀ tí mo sọ pé orí tèmi náà máa ti dá wọn máa ti dẹ́kun God has no respect of anybody either you are so many you are numerous you make me scared you máa pariwo ramram pé wọ́n máa gbé wá wojú wọn i no dey see that face àyà mi ò já. Ja ọlọ́run ní má bẹ̀rù má fòyà torí ogun náà kì í ṣe tèmi tòun ọlọ́run àlàyé ó lóun máa jà fún mi bọ́lá ó lẹ́rù ó ní máa jà fún ìlú àbá ẹ̀ ó ní lójijì ó ní àwọn ó ní bàtù yẹn mórí báyìí ó ń lọ ó ń fì ó ń fì ó dẹ̀ kọlu àpáta tájẹ̀tì ẹ̀ ni pẹ̀lú bó ṣe ń wìn pé tó bá kọlu tó bá wá bẹ̀ yẹn then it's going to tó bá lè kọlu yẹn bẹ́yẹn ó máa pa ẹni ó máa ba ogun kọjá ṣùgbọ́n wọ́n ṣe mistake wọ́n miscalculate bí wọ́n ṣe ń bọ̀ àpáta yíra yé sí wọn gbogbo glass gbogbo irin gbogbo ohun tó ń kó dání wọ́n fi gbá àpáta yẹra gbogbo wọn tẹ̀ gbogbo wọn fọ́ dànù miscalculation. weapon ọ̀tá ò ní dáhùn lára mi kò ní dáhùn lára mi irinṣẹ́ ọ̀tá kò ní dáhùn lára mi ogun ọ̀tá ò ní dáhùn lára mi ẹ irinṣẹ́ ọ̀tá agbára ọ̀tá iṣẹ́ ọ̀tá kò ní dáhùn lára mi lórúkọ Jésù. ó yá gbàdúrà àkókò tó máa lọ mo fẹ́ ti ránjẹ all by five minutes gbogbo evil ketra àwọn olóúnjẹ òkùnkùn evil ketra <laughs> evil what evil ketra ọlọ́run bá mi sọ wọ́n di òkú gbogbo aláṣẹ òkùnkùn ẹlòmíì jẹun kú lójú oorun oúnjẹ yẹn kò wá ní ìjẹ lójú ayé a máa wá ṣàìsàn gbogbo evil ketra gbogbo aláṣẹ òkùnkùn ó yá gbogbo oúnjẹ tó o bá sè ó yá máa jẹ fúnra rẹ ó yá jẹ fúnra rẹ ó yá jẹ fúnra rẹ gbogbo ìdọ̀tí tó o bá ṣe wo ẹlòmíì tó bá rí sàláàdì lójú àlá àìsàn ikú òjijì inú rírun ẹ̀yìn ríro ẹlòmíì jẹun lójú àlá tán lórí má máa fọ kókókó ní fífẹ́ máa háì pam ìdọ̀tí ni wọ́n kó fún jẹ lójú àlá ẹlòmíì á jẹ ẹlòmíì á lóun jẹ ṣíkìn òkúta ni wọ́n kó fún ó bá dé á ní nimonia ẹlòmíì jẹun lójú àlá báyìí ló bá dé ló máa bẹ̀rẹ̀ sí wúkọ́ ó doníkọ́ hmm. ẹlòmíì jẹun lójú àlábà iná máa ní kiri kan rìn káàkiri ara ẹ̀ lábẹ̀rẹ̀ sí ṣe yìrìyìrì tó bá yá wọn lè ní pé infection kan ni ojú ojú ojú ojú oorun ni ẹlòmíì jẹun lójú àlá tó jẹun tán lójú àlá báyìí ni wọ́n lọ tẹsẹ̀ náà bẹ̀rẹ̀ sí sí kára gbígbóná ara tútù ara gbogbo ẹ̀ ó lọ sójú hospital wa oríṣiríṣi àrùn ni wọ́n detect tán bá dẹ̀ tí ni wọ́n bá ti detect tán bá ní wọ́n fẹ́ open ẹ̀ wọ́n ò ní rí nǹkan kan oúnjẹ ojú oorun gbàdúrà yẹn gbogbo aláṣẹ òkú gbogbo oúnjẹ tẹ bá ṣe nítorí tèmi tẹ fẹ́ fi bọ́ mi ó yẹ ẹ̀yin jẹ́ fúnra ara yín ó yẹ jẹ́ ikú yẹn jẹ́ àìsàn yẹn jẹ́ òṣì yín ó yá gbàdúrà yẹn fúnra yẹn gbogbo olóúnjẹ òkùnkùn gbogbo aláṣẹ òkùnkùn gbogbo oúnjẹ òkùnkùn tẹ ṣe nítorí tèmi ó yá ẹ̀yin tẹ ṣe ó yá máa jẹ fúnra ara yín aláṣẹ òkùnkùn gbogbo oúnjẹ tẹ ṣe nítorí adébùkọlá ṣẹra ó yá gbogbo ẹ̀yin aláṣẹ òkùnkùn ẹ jẹ nǹkan yín fúnra ara yín ní orúkọ jésù ọmọ mi ò ní jẹ oúnjẹ ikú kò ní jẹ oúnjẹ àìsàn kò ní jẹ àrùn mi ò ní jẹ oúnjẹ ikú mi ní jẹ àìsàn mi ní jẹ oúnjẹ àrùn bọ́lá ò ní jẹ oúnjẹ ikú mi ní jẹ àìsàn mi ní jẹ oúnjẹ àrùn mi ní jẹ oúnjẹ mi ní jẹ oúnjẹ mi ní jẹ oúnjẹ àìsàn mi ò ní jẹ oúnjẹ àìsàn ọmọ mi ò ní jẹ ní orúkọ jésù àwọn olólùfẹ́ mi ò ní jẹ ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ jésù a ò ní jẹ oúnjẹ àìsàn a ò ní jẹ àìsàn a ò ní jẹ àìsàn a ò ní jẹ àìsàn a ò ní jẹ àìsàn a ò ní jẹ àìsàn àìsàn a ò ní jẹ oúnjẹ àìsàn ní orúkọ Jésù mi ò ní jẹ oúnjẹ ikú èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi a ò ní jẹ oúnjẹ àìsàn a ò ní jẹ oúnjẹ òṣì ẹlòmíì oúnjẹ ló jẹ ayé ò rí méjì ṣe mọ ara gbígbóná tẹlómi máa ń gbóná báyìí ojú oorun ni wọn ti fún ní poison jẹ poison òkùnkùn ohun gbogbo tí òkùnkùn program sínú ayé mi ó yá jáde olúwa fi náà gbé jáde olúwa fi náà gbé kúrò gbogbo ohun tó jẹ́ ti àbọ̀dé lára mi olúwa fi náà gbé jáde kúrò olúwa fi náà gbé jáde kúrò lára mi gbogbo ohun tó jẹ́ ti àbọ̀dé lára adébùkọ́lá olúwa fi náà gbé jáde kúrò ní orúkọ jésù bàbá fi náà gbé jáde kúrò ní orúkọ jésù gbogbo ohun tó jẹ́ ti àbọ̀dé lára mi lára ọmọ mi lára ilé mi ó yá olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde olúwa gbé jáde jésù olúwa wa àmín ṣé orí ẹ jẹ́ sọ story kan fún yín gbogbo ibi tí mo ti ń ra aṣọ yẹn ah wúmà tó wá rajà lọ́wọ́ mi yẹn ah anyway ìyìn bínú ṣùgbọ́n everybody máa gba ẹ̀san tiẹ̀ ìyìn bínú rárá hmm, ṣùgbọ́n ó tún bí mi nínú <laughs> àdúpẹ́ fọlọ́run abọ̀dè jáde jáde jáde jáde kúrò lára mi jáde jáde jáde jáde jáde gbogbo tí ò kí ń ṣe ti ẹ̀mí mímọ́ gbogbo àbọ̀dè ọlọ́run fi náà gbé jáde kúrò lára mi jáde jáde lára adébùkọ́lá jáde jáde gbogbo àbọ̀dè lórí pláfọ́ọ̀mù ọlọ́run fi náà pa wọ́n dànù fi náà gbé jáde kó fi náà pa á gbogbo àbọ̀dè olúwa fi iná gbé jáde kó fi iná pa gbogbo àbọ̀dè lára mi olúwa fi iná gbé jáde kó fi iná pa ẹyọ ẹni tó bá bá mi jàjà orogún gbogbo ẹni tó ń bá mi jàjà orogún ó ní àwọn kan tó yẹ pé tó bá sọ̀rọ̀ sí wọn lè ní wọ́n ń jealous wọn mí ní nǹkan tí mo lè jealous lára wọn ti ní tó ṣẹlẹ̀ rèé anyway. ẹni bá ti bá mi jà pẹ̀lú ara bá mi jà pẹ̀lú oògùn má bá jà pẹ̀lú bíbélì àti ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà àti èpè àyájọ́ kristi. ẹ̀dá tó fẹ́ máa sọ gbogbo ènìyàn di ọ̀tá mi tí ò fẹ́ kí ẹni rere kan kókó súnmọ́ mi tó fẹ́ máa bà mí jẹ́ ọlọ́run bá mi bá mi sọ gbogbo wọn di èèyàn yẹpẹrẹ àtẹni tí wọ́n rojọ́ fún àtàwọn tó gbẹjọ́ náà rò àti àwọn fúnra wọn má jẹ́ ọ ní wéètì mọ́ jẹ́ ń value nù. Thank you, Father, for this night. I worship you, Lord, because you are God. Ògo ni fún baba fún ọmọ fún Ọlọ́run ìmọ̀ bó ti wà láti ti ko se obe ni sisin ni ó sì máa rí gbogbo ayé ani pe kun mi I cover myself blood of Jesus tí mo gbà lónìí má jò jẹ́ àgbà mọ́ Ọlọ́run gbà kó so ayé mi múnú tèmi dùn fọkàn mi balẹ̀ múnú Adébùkọ́lá dùn fi ọkàn rẹ̀ balẹ̀ ọlọ́run ẹ ṣé àdúrà tí mo gbà lónìí má jò jẹ́ àgbà wọn ọlọ́run má jò jẹ́ àgbà wọn fi ọ̀pọ̀lọpọ̀ agbára sínú mi ọ̀pọ̀lọpọ̀ agbára ẹ̀mí mọ́lú alódò ẹ̀ sínú mi agbára tí ò kì í gbàbọ̀dé agbára tí ò kì í gbàdúrà àgbàsọnù agbára tí ò kì í gbàdúrà àgbàtì agbára tó ń yin ọlọ́run tó ń dúpẹ́ tó ń gbé ọlọ́run ga agbára tó ní ìmọ̀ ọgbọ́n àti òye agbára tó ń tẹ̀síwájú tó ń ṣe rere nínú rere agbára tó ń gbé ọlọ́run ga agbára tó ń bẹ̀rù ọlọ́run agbára tó ń ṣèfẹ́ ọlọ́run olùwàgbé sínú mi agbára tó ń gbàdúrà láìsí mi láìsí àárẹ̀ tó sì máa ń rí èsì àdúrà gbà tí ò sì kì í kú lọ́mọdé agbára tí ò kì í gbàbọ̀dẹ̀ àìsàn olùwàgbé sínú mi agbára tí òkùnkùn lè yájú sí olùwàgbé sínú mi ẹ́ńjìnì àdúrà tí ò kì í nọ́ọ̀kì olùwàgbé sínú mi ẹ́ńjìnì tó ń yin ọlọ́run tó ń dúpẹ́ fún ọlọ́run tó ń gbé ọlọ́run ga tí ò kì í nọ́ọ̀kì olùwàgbé sínú mi gbé sínú adébùkọ́lá ẹ̀mí tó ń bẹ̀rù ọlọ́run olùwàgbé sínú mi májò sùn mi o ẹni bá porí mi níbi tó bá lóun máa pòlùtẹ̀ ayé yín kó wà pòlùtẹ̀ pásọ tó bá gbàdúrà lòdì sí ayé mi ó yá ọlọ́run kọ ẹ bó ṣe kọ sọọlù ọlọ́run jọba mi kọ ẹ̀dá bẹ́ẹ̀ bó ṣe kọ sọọlù ẹni bá ń dárúkọ mi fún ibi pásọ òkùnkùn tó bá ń tako ìpè àti ògo mi tó ń tako iṣẹ́ ìránṣẹ́ mi ọlọ́run jọ̀ọ́ bá mi sọ ìpè ẹ̀dá di kò sílẹ̀ ọlọ́run jọ̀ọ́ má kọ ìmí sílẹ̀ òun bí ní agbára mọ́ dìmí ní àmúrè mọ́ ríro adébùkọ́lá ní agbára mọ́ ìwà ní àmúrè mọ́ gbogbo pásọ òkùnkùn tó wà lórí ọ̀rọ̀ àwọn pásọ ibi lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ adébùkọ́lá lórí ọ̀rọ̀ òwò mi ọrùn frustrate gbogbo wọn dànùdànù rẹ̀ wọ́n sílẹ̀ lórúkọ jésù já wọn sí ìwòwò ní orúkọ jésù gbàgbára lọ́wọ́ gbogbo wọn ní orúkọ jésù fi wọ́n ṣe ẹ̀sìn ayérayé ní orúkọ jésù fi ògo wọn gbọ́lẹ̀ kọ̀ wọ́n bó ṣe kọ sọ́ọ̀lù kí wọ́n sì kú síta oríta mẹ́ta bẹ́ẹ̀ ni yóò rí in jesus name amen.